وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله وبعد أترى لكم كي الله وبعد àti àánú ọlọ́run bá tíra jẹ́ jẹ́ fún ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá anábi sallallahu alaihi wasallam àti àwọn alẹ́ anábi àtàwọn sọ̀hábà àti gbogbo ìjọsìn fún ọlọ́wọ́ bá pẹ̀lú ìlànà Nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dà kẹyàmà àdúgbò fún ọlọ́wọ́ bá tí a ó tún mú wa rí ọjọ́ òní ilé tí ṣe ogúnjọ́ nínú oṣù Ramadan nínú ọdún 1438 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ṣe ẹgbẹ̀rún kan ó lé ní ọgọ́rùn mẹ́rin ó lé ní ogójì ó dín méjì lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam láti lè mọ́kànlá sínú Madina ẹ̀mí gígùn tí a fi máa rí àìbáadà ṣe fún ọlọ́wọ̀n bá kí ọlọ́wọ̀n bá lè tẹ́lá kí ojú ogún ẹ̀fẹ́ nìkan fàwà la ilaha illallah la hawla wala quwwata illa billah معاشر المستمعين إليتي أنبياء الله ولتفسير سورة البقرة إتما سورة البقرة òun náà ni a ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ sọ́rọ̀ yìí a ti bá dórí àyà ọgbà ibẹ̀ ni adóòsí ní àná nítorí pé a tẹ̀síwájú lónìí pẹ̀lú gbọ́nàwọ̀bá lórí àyà ẹlẹ́kàkàlé ní ọgbọ̀n lẹ́yìn tí a bá gbọ́ kíkà Kùránì bismillah أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم ثم عرضهم على الملائكة فقال أما فقال أنبئوني بأسمائها الحمد لله اللهم با كنت سواجو نبا إتا النبي آدم عليه الصلاة والسلام tí ṣe Abul Bashar tí ẹ́ pé òun náà ni bàbá gbogbo àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátápátá ọlọ́run bá lè kẹ́lá ń tẹ̀síwájú lórí ìtàn ṣíṣẹ̀dá Ànábì Adam àti ìtàn ìpìlẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ àti àwọn nǹkan tí ó wáyé láàrin anábi adam alayhi salatu salam àti àwọn mala'ika ọlọ́run bá alikira ń sọ nínú àyà yìí ọlọ́run bá ni wa 'allama adam al-asma'a kullaha ọlọ́run bá ní òun ọlọ́run bá òun fi ma annabi adam alayhi salatu salam al-asma'a gbogbo orúkọ gbogbo nǹkan pátápátá òun fi máa adam alayhi salatu wassalam na. nínú áyà yìí ẹ́rùkẹ́ ọlọ́run bá rí alama òun fi ma òun kọ́ adam òun kọ́ adam ní báyìí ẹ̀rí ló tí ó lágbára tí àwọn olùmọ̀ gbára lé wípé al-ilmu innama huwa bit-ta'allum ìmọ̀ a máa ń ní pẹ̀lú kíkọ́ ni èyàn máa ń kọ́ ìmọ̀ òun èyàn máa fi nímọ̀ torí pé al-mar'u la yuladu 'aliman ní olùmọ̀ wọ́n bí والله الذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا ọlọ́wọ́ bá lékílá ní òun lòun mú àwọn ọmọ nẹ́bí adam òun mú wa jáde láti inú ikùn ya wa lẹ́ni tí ó dán kankan mà lẹ́ni tí ó nímà kankan a nígbàtí òun kálukú wa bá fẹ́ máa wá ìmà tàbá fẹ́ ní ìmà ọ̀nà tágbàrí ìmà náà ni pé a lọ kọ́ ìmà ni nítorí ẹni jẹ́ pọ́n ànábì adam alayhi salatu wassalam gbàtọ́lọ́wọ́ bá àríkẹ́lá tí ó fẹ́ jogún mọ̀ fún ọlọ́wọ́ bá àríkẹ́lá kọ nímọ̀ ṣolé báyìí ó túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ nímọ̀ kúrò ní báyìí gbogbo ọ̀lọ́kọ́ ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ànábì sallallahu alaihi wasallam sọ pé khairukum anábìnrin tó lóore jù nú yí oní ẹ̀lẹ́ni tó kọ́ ìmọ̀ al-Qur'an ta'allama al-Qur'an ó kọ́ ìmọ̀ al-Qur'an so anábì jẹ́ kúrò pé kí kọ́ lè yóò fi mọ ìmọ̀ al-Qur'an wà allamahu tó náà tí wọ́n kọ́ àwọn èèyàn nítorí pé ìmọ̀ kọ́ àwọn èèyàn náà làwọn èèyàn sì ní ìmọ̀ nípa al-Qur'an so nínú àdísù yìí ta'allumu àti ta'alim ó jáde ń bẹ̀ ìkọ́ ìkọ́ ẹ̀kọ́ àti ìkọ́ ìrẹ̀lẹ́kọ̀ọ́ méjèèjì ló ní ọlá ọlá ń bẹ fún àtàálù kama kẹ́kọ̀ọ́ anábi sallallahu alaihi wasallam pé anábi ni man salaka tariqan yaltamisu fihi al-ilma sahala Allahu bihi tariqan ila al-janna anábi ni gbogbo ẹnikẹ́ni tó bá rin ojú ọ̀nà سهل الله له به طريق إلى الطريق إلى الجنة الله bá lè في fi nǹkan yìí ṣe yóò fi ṣe nírọ̀rùn fún ẹni báyìí ni ojú ọ̀nà tí a gbà tí a rìn tágbà rìn dé àlìjẹ́nà látara pé lónìí báyìí náà ó ń rin ojú ọ̀nà ìwá ìmọ̀ nípa ìsìn ọlọ́run bá nígbà tó wà nílé ayé ọlọ́run bá lè wà lò nǹkan yìí ní sábà bí ìṣe fún ojú ọ̀nà tí ó gbà dé àlìjẹ́nà nítorí pé ojú ọ̀nà tí yẹn gbà dé àlìjẹ́nà ojú ọ̀nà tó nira ni àtòrí pé àkọjá ní ààyè kan bẹ̀ tó ń pè ní àṣírọ̀ afárá kẹni anábì sallallahu alaihi wasallam ti pẹ́ pé àdákú mìnà ṣáàrí anábì ní ó wẹ́ dúró orí lọ gbogbo aláṣìbàbẹ̀ kọjá bákanáà ó yọ bákanáà ó sì mójú abẹ lọ kò wá sẹ́nìkan nínú ọmọ anábì adama tí ò ní gbàbẹ̀ kọjá ọwá ń bẹ nínú àwọn tí ó gbàbẹ̀ kọjá àwọn tó yẹ sí pé wọ́n ní wọn ní wọn ní kẹsẹ̀ járí wọn ní ńlá níbi kíkọjá lórí afárá ìfẹ́ pé wọ́n jìn sínú náà wọ́n já sínú náà nígbà tó bá ń kọjá níbẹ̀ àwọn ti fẹ̀rí ní ẹ̀kọ́ náà bàlẹ̀ gbá kó sọ wákún bẹ̀ náà ó sì ń bẹ́nu àwọn èèyàn ó ń bẹ́ nù wọn tí ó kọjá bí wàá pé tì má bá sẹ́ bí wàá pé tì má bá sáré kọjá ni wọ́n ṣe kọjá ń tiẹ̀ ó sì ń bẹ́ nù wọn tó yẹ sí pé òun ó kọjá ń bẹ̀ lẹ́ni tí ó ń fìdí wọ́ ni tó lórí ibi tí ó ti rìn ju orí lọ tó sì mú ju abẹ lọ tó dẹ̀ ń yọ̀ gidi gan ṣé bá ní sèyí so ẹ bí nǹkan ìlú nira tó so anábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olùwámà ọlọ́run bá ní kẹlẹ́ ó sí níràn fún ọ̀nà tí ó gbà dé àlùjánnà látara àwọn láti ń bẹ fún ìmà kódà nínú hadithu kan anábì sallallahu fún àwọn tí ń wá ìmà máa rìn lórí ìyẹ́ wọn nítorí ìyọnu sí ìyọ́nú sí àwọn tí wọ́n wá ìmọ̀ yìí nítorí ìgbọ́lá fún wọn so látara àbítọ́lọ́wọ́ bá nígbà tó pọ́n wọlé dé nìyẹn orí ilẹ̀ màláìka ni àwọn tí ń wá ìmọ̀ ni wọ́n máa rìn so àbákan náà hadith anabi sallallahu alaihi wasallam ní kúrò ẹkẹ́ gbogbo nǹkan ní máa ń ṣàdúrà fún wọn kódà anabi sallallahu alaihi wasallam ní kódà àwọn ẹja tí ń bẹ nínú odò gan ọmọ ṣàdúrà fún wọn ilé báyìí ó jẹ́ ọlá tí ń bẹ fún àtàlù ìmọ̀ tí èyàn bá tún wá nímọ̀ tí a kọ́ máa sí tààlìm kọ́ máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ máa kọ́ àwọn èèyàn nímọ̀ eré náà ní ọlá púpọ̀ lẹ́yìn ọlá kó wá mà orí mà tó ní ọlá kó ń kọ́ èèyàn nímọ̀ òun ló jẹ́ sípà Nabi sallallahu inú àwọn nǹkan mẹ́ta yẹn tánàbí sọlọ́sọlá ń gbà òun náà ni àwọn ilmú ní ìfẹ́fà ìdíhì àwọn nǹkan tí ó sẹ́kù fún yẹn lẹ́yìn tẹ́yẹn bá kú tán òun náà ni ìmọ̀ tẹ́yẹn fílẹ̀ sílé ayé tẹ́yẹn kọ́ àwọn èèyàn tán ṣàǹfààní pẹ̀lú ẹ̀ na ìmọ̀ tí àwọn máa ń kọ́ ìmọ̀ tó pọ̀ ni eré tó lọ́lá jù òun náà ni ima esi. òun náà ni ìmọ̀ ẹ̀sìn àmọ́ gbogbo àwọn ọmọ yòókù náà tí ìbá ti ṣe ìmọ̀ tọ́lọ́ ọba àdékẹ́lá ṣe léwọ̀ fún wa láti kọ́ gẹ́gẹ́ bí ìmọ̀ síhẹ̀rù ìmọ̀ idán ìbá ní ṣe yìí àbí àwọn ìmọ̀ míì tọ́lọ́ ọba àdékẹ́lá ṣe léwọ̀ fún wa láti kọ́ tí ìbá ti ṣe pé a náà ọlọ́run bá ní kí lọ́sọ wípé yu'allimuna an-nasa as-sihra wa àwọn harut àti marut àwọn málàkù méjì ni wọ́n tó ẹ́sùn ń kọ́ àwọn ẹ̀nìdàn hmm? wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur so ọlọ́ọ̀bá ní kájí kó wáyé pé àwọn málàkù méjèèjì ní ń àwọn èèyàn nídán ní kọ́ àwọn èèyàn ní nǹkan kan nínú dán títí tí wọ́n fi máa sọ fún wọn wípé innama nahnu fitna fitna lọ́nà bá lè káfí wá sí fún yóò fàlá takfur ẹ má sì kèfè rí kúfùrù lẹ́wà kọ́ yìí torí pé ìkọ́ idán kúfùrù so nínú àwọn ìmọ̀ tí ó yẹ ká kọ́ nìyẹn náà nínú àwọn ìmọ̀ ni àwọn ìmọ̀ tó yẹ pé la ta'ila tahtahu kò sáǹfààní kankan tí yẹn fẹ́ ṣe ń bẹ̀ bí kí yẹn lọ máa kọ́ ìmọ̀ nípa orúkọ ajá àwọn sahabul kaf àbí kí ẹlọ máa kọ́ ìmọ̀ nípa orúkọ àwọn sọ̀hábùl káà àbí orísìsí àwọn ìmọ̀ bí yẹ́ sí pé yọ́kàmà rásìkò yẹ̀ láre ni náà ọlọ́ọ̀bá ni wà allama adam al'asma a kullaha ọlọ́ọ̀bá alikẹ́lá ó kọ́ annabi adam ní orúkọ gbogbo àwọn kan pátápátá náà àti sàrà nípa àtàlím ìkọ́yàn lẹ́kọ̀ọ́ ìkọ́yàn nímọ̀ òun náà ni àtàrífù àtàrífù bí ṣe yìí káfí nǹkan mayà ká sàlàyé nǹkan fúnyà ká sọ̀túnmọ̀ nǹkan fúnyà òun náà pè ní àtàrífù bí ṣe yìí ọlọ́wọ́ bá lé gẹ́ládákọ̀ ádámù ní bíbáyìí ilé ní ilé ìbáyìí ni ìgbà àkọ́kọ́ tọ́lọ̀bà ní kí wọ́n dàpọ̀ ànábì adam tọ́lọ̀bà ní kí wọ́n dàpọ̀ adam adam orúkọ ni fún abul bashar fún bàbá àwa abara àwọn èèyàn orúkọ yìí kìí sorúkọ lárúbáwá adam kìí sorúkọ lárúbáwá kò tí ìbáyìí nìsọ̀ so àárínú àwọn olùmọ̀tá ní orúkọ yìí àbúrọ́ nínú orúkọ ibru ni orúkọ ibrani òun náà ni adam òyí bá ní sí yìí so tó ẹ́ sí pé wọ́n yọ láti bí adama tó ẹ́ sí pé nínú lókọtù ibraniya ìtumọ̀ rẹ̀ ní àtúrọ̀b yẹpẹ̀ ní jẹ́ nínú èdè ibru so yíba ní sí bákanáà hawa òun náà kalimatun abraniya èdè ibru lòun náà so tó ẹgbẹ́ ìtumọ̀ rẹ̀ ń jẹ́ hayy alaye so wọ́n ni wọ́n sọ ìyàwó hawawu ní hawa nítorí pé òun ni humul ahya òun ni ìyá gbogbo àwa tí a jẹ́ abẹ̀mí tá a jẹ́ èèyàn lórí ilẹ̀ ìyá ìní wa náà níbi báyìí ọlọ́run bá ní wa 'allama Adama al-asma'a kullaha ọlọ́run bá ní òun ọlọ́run bá àdíkẹ́lá òun fi ìmọ̀ gbogbo nǹkan òun fi máa nẹ́bí Adam alayhi salatu wassalam òun fi ìmọ̀ orúkọ gbogbo nǹkan òun fi máa nẹ́bí Adam eléyìí báyìí

torí pé àwọn olùmọ̀ wọ́n pàtàkì lọ́dọ̀ ọlọ́run bá púpọ̀ ọlọ́run bá àríkẹ́ sì pọn wọn lé ọlọ́run bá gbọ́n sí kòtò ga bàtọ́lọ́run bá àríkẹ́ láfẹ́ sí ọlá àti àjùlọ fánàbí Adam lórí àwọn màláíkà ìtọ́lọ́run bá àríkẹ́ láfi pẹ́lá fún lórí wọn òun lẹ́nu kọ́lọ́run bá àríkẹ́ lá ṣe ní olùmọ̀ ọlọ́run bá àríkẹ́ láfi máa nàbí Adam nǹkan tí ò sí lọ́dọ̀ àwọn màláíkà nínú mà ọlọ́run bá àríkẹ́ láfi máa nàbí Adam alayhi salatu salam wàhálàmà adama al'asma àkùnláha ọlọ́wọ́ bá lè dára fi nábi adama orúkọ gbogbo a ti mẹ́ pé kò tàbá ti rí asma agbọ̀dọ̀ rí al-musammaya kò kárí asma kámàrí musammaya kárí ókọ kámàrí tí ń jẹ́ ókọ yẹn adamu kò tí nǹkan bá ti lókọ ajẹ́ kí nǹkan yẹn gbọ́dọ̀ agbọ́dọ̀ rí nǹkan yẹn agbọ́dọ̀ rí àìnù nǹkan yẹn náà tá a pè lókọ yẹn òye bá ní sí tá a bá sọ pé bàtà ó kọ ládá ṣùgbọ́n musamman a ní nǹkan kan tá a pè ní bàtà kò sí ìbá ní sí so gbogbo eléyìí báyìí lọ́nà ọba àlejò láti mọ ànábì Adam alayhi salatu salam pé kíní yìí bàtà ni ọmọ jẹ kíní yìí àṣà ni ọmọ jẹ kíní yìí báírò ní ọmọ jẹ́ eléyìí ọ̀bẹ ní ọmọ jẹ́ eléyìí ọ̀bọ ní ọmọ jẹ́ eléyìí kìnìún ní ọmọ jẹ́ eléyìí yẹ̀pẹ̀ ní ọmọ jẹ́ gbogbo nǹkan báyìí lè kẹ́lá fi ìmá orúkọ gbogbo lè kẹ́lá fi wọn orúkọ àwọn lè kẹ́lá fi وعلم آدم الأسماء كلها وعلم آدم, وعلم آدم الأسماء كلها الأسماء أجا جمع أجا فوقكم اسم اسم أني أروك يوكا أسماء أني أروك توقف إن tó sì اسم pè ní ismu òun على شيء. إن yakunu alamatan ala shay tó máa ń jẹ́ àmì fún kankan òun náà ń pè ní ismu tó rẹ̀ bí pé ismu alamu ni pẹ̀lú báyìí nísìnyí tó nǹkan kan ní tá a máa fi ń tó àmì tá a máa fi ń mọ̀ nǹkan tá a máa fi ń mọ̀ nǹkan ọlọ́wọ́ bá ní kẹ́lá wa kan asmáwò yín pa pẹ̀lú lábdù wa allama adama al asma'a kullaha ọlọ́wọ́ bá ní kẹ́lá lábdù kullu láti fi àkádà láti fi kan orúkọ yìí nípa pé gbogbo nǹkan pátápátá lòun fi orúkọ rẹ̀ mọ́ anábì adam alayhi salatu salam gbogbo almusammayat lọ́lọ́wọ́ bá lékẹ́lá fi àsìmáhù rẹ̀ mọ́ anábì adam gbogbo nǹkan lọ́lọ́wọ́ bá lékẹ́lá fi orúkọ rẹ̀ mọ́ anábì adam so àwọn èèyàn ọlọ́wọ́ bá lékẹ́lá fi orúkọ wọn mọ́ anábì adam àwọn ẹranko àwọn ẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò yí báyìí nísìnyí eléyìí báyìí òun ni mọ̀kọ́ọ̀mù kan ipò kan ní tọ́lọ́wọ́n bá rí kí ọlá tí ó fi pán annabi adam alayhi salatu wassalamu lé tọ́lọ́wọ́n bá rí fi sàálẹ́sà lórí àwọn màláíkà lọ́lọ́wọ́n bá àdíkẹ́ láti gbé àjùlọ fún ànábì ádámà lórí àwọn màláíkà lọ́lọ́wọ́n bá àdíkẹ́ láti jẹ́ kó yẹ pé ànábì ádámà kọ́ ó ju àwọn màláíkà lọ now eléyìí báyìí ni dẹ̀lílù wípé ànábì ádámà ní ìsọ̀látò sálà ọlọ́wọ́n bá àdíkẹ́ láti gbé ọlá fún lórí àwọn màláíkà ó sì jẹ́ kó rẹ̀ sì ju àwọn màláíkà lọ nítorí pọ́lọ́wọ́ bá lè kẹ́lá padà sọ fáwọn màláìkà kan tẹríba fún ànẹ́bì adama láti yẹ pẹ̀rẹ̀ ara wọn fún ànẹ́bì adama láti fi àjùlọ ànẹ́bì adama hàn lé wọn lórí eléyìí hikma tọ́lọ́wọ́ bá lè kẹ́lá fi dá àwọn èèyàn sórí ilẹ̀ ọlọ́wọ́ bá lè kẹ́lá fi hàn àwọn màláìkà lẹ́sẹ̀kẹsẹ̀ pé tẹ́ ń béèrè lọ́wọ́ mi pé kí lèmi ọlọ́run bá lè kẹ́lá kí ni mo fẹ́ ṣe pẹ̀lú ìdáhùn mẹ̀dé ẹwù àwọn tí mo fẹ́ dáre ìwẹ̀ nìkan nú wọn ni ẹ kí ẹ̀yin náà ọlọ́lá jù báyìí ó nímọ̀ jù yín lọ gbogbo tẹ́yìn ọ̀rọ̀ pátápátá òun mà so eléyìí báyìí ọlọ́run ọba àlekẹ́lá ń fi ṣẹ́kímà tó wà ń bi dídá ọmọ ànábì ádámà dídá èèyàn àhíkímà tó wà ń bẹ ọlọ́run ọba àlekẹ́lá fi hàn ọmọ àlákà lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn pẹ̀lú kọ́lọ́run ọba àlekẹ́lá ó gbọ́lá fún ànábì ádámà lórí àwọn màláìka ó jẹ́ kó yẹ àwọn màláìka pé tẹ́sírí àwọn tí mo fẹ́ dá wọn lọ láti nílọ ìkánnú wọn nínú àwọn fẹ́ dáàdì lọ́rọ̀ láti ilẹ̀ pẹ̀lú kí mẹ́lọ́n bá lè kẹ́lá sàálẹ́sà pẹ̀lú mà tí yóò sí lọ́dọ̀ yìí màláìka pẹ̀lú mà tí yóò gbé kò sí ní ọ̀dọ̀ yìí màláìka náà àà eléyìí báyìí ó jẹ́ kó yẹ wá wípé àjẹ́sí pé ìmọ̀ nǹkan kan tó ẹ́sì pé ọlọ́run bá lè gẹ́ lápọ́nlé púpọ̀ tọ́lọ́run bá lè gẹ́ a máa fi ń ṣe àgbéga fáwọn èèyàn lọ́lọ́run bá lè gẹ́ sọ pé hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun àbí ọlọ́run bá ní ìjẹ́ wọ́n sí dọ́gbandọ́gba ni ìjẹ́ akẹgbẹ́ ni wọ́n bí ìjẹ́ ipò kan náà ni wọ́n wà bí alladhina ya'lamuna walladhina la ya'lamun àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ àtàwọn tí wọ́n kí ń solùmọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ àtàwọn tí wọ́n kí ń solùmọ̀ ìjẹ́pò kan náà ni wọ́n wà jawabu ni pé la yastawi alladhina ya'lamuna wal ladhina la ya'lamun wọn ọlọ́run bá àlékẹ́lá máa ṣe àgbéga lọ́pọ̀lọpọ̀ àpọ́nlé lọ́pọ̀lọpọ̀ fún àwọn tí wọ́n jẹ́ múmi nínú yí àtàwọn tó jẹ́ olùmọ̀ ẹ yarfa'illahu alladhina amanu minkum ní bákan náà lọ́wọ́ bá ní kẹ́jú gbé pé innama yakhsha Allaha min ibadihi al-ulama'u ọlọ́wọ́ bá ní dájúdájú ẹnu àwọn tí wọ́n ń páyọ̀ ọlọ́wọ́ bá nú àwọn ẹrúsìn ọlọ́wọ́ bá òun náà làwọn olùmọ̀ àwọn olùmọ̀ àwọn náà ló páyọ̀ ọlọ́wọ́ bá ṣe islam eléyìí báyìí ó ní nǹkan tí ọlọ́run bá lè kẹ́lá tó fi ṣàrọ́fà ànábì adam tọ́lọ́run bá lè kẹ́lá fàtọ́lá rẹ̀ lórí àwọn màláíkà tí bá ní sí ṣùlẹ́yìn tọ́lọ́run bá lè kẹ́lá wá fi ma ànábì adam alayhi salatu salam orúkọ gbogbo nǹkan pátápátá tán ọlọ́run bá lè kẹ́lá súnmọ́ àrọ́dọ̀hùn ala al-malaika ọlọ́run ọba wá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọba àríkẹ́ wá fi gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọba ní ambihuni bi asma'i haula gbogbo mo olódodo ní lórí nǹkan tẹ́ ń sọ nípa àwọn nípa àwọn èèyàn tá fẹ́ dá lórí ilẹ̀ yìí pé aláburú ni wọ́n jẹ́ wípé ẹ̀yin lẹ ní ẹ̀tọ́ láti máa gbé orí ilẹ̀ jù wọ́n lọ tó bá yẹ pé òfin nǹkan tẹ́ ń sọ ọya ẹ máa fún mi nírò ẹ máa ṣàlàyé fún mi kí lórúkọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá wá kó gbogbo ẹ̀wà ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá fi hàn àwọn màláìka tó gbé aláàrùdó al-izhar kasi arudu nǹkan nka ní kasi izhar rẹ̀ kasi àfihàn kan yọ́ya nǹkan yìí rẹ̀ wo kìlélé yìí jẹ́ kìlélé yìí jẹ́ òye ọlọ́wọ́ bá ní tẹ́lá lo hun dọ̀míru àwọn àyọkọ̀lá lọ́kùnrin àwọn awọn pronoun fún àwọn tí wọ́n ní làákàyè lọ́kùnrin ọlọ́wọ́ tẹ́lá lo nítorí ẹni jẹ́ pé a rí nínú àwọn olùmọ̀ ẹgbẹ́ bí alìmọ́mù tọ́bàrí eré táwọn ọ̀rọ̀ jáhà nínú tẹ̀síìrù ni pé ọlọ́run bá dẹ́gẹ́rá fi orúkọ àwọn màláìkà ó fi ma ànábì adam wọ́n ní torí dẹ̀mí ìrùkú tó wà nígbà yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí àkókún tó dẹ̀mí ìrùkú tó wà ń gbà gbogbo àwọn ẹ̀dá yòókù ní ṣùgbọ́n lọ́wọ́ bá ní pẹ́lá lo ohun sọmírù ọkọ̀lá fáwọn ọkùnrin ìtẹ̀rìlì láti jẹ́ pé wọ́n yí pé àwọn ni wọ́n borí ẹ́ àwọn ni wọ́n borí àwọn tó borí tó lékì rẹ̀ lọ́wọ́ bá ní pẹ́lá lo dọ̀mírù wọn láti ibi kó àwọn tí wọ́n wà lábẹ́ wọn sínú kò yí báyìí sí gbogbo àwọn ẹ̀dá yòókù náà wà lábẹ́ wọn ṣùgbọ́n lọ́wọ́ bá ní pẹ́lá lo eléyìí báyìí nítorí wípé àwọn ọlọ́wọ̀n bá àríkẹ́lá ló ṣe ní ẹni tó borí ọlọ́wọ̀n bá nítorí páwọn ni wọ́n borí nínú àwọn ẹ̀dá ọlọ́wọ̀n bá pé bá ní sìn ọlọ́wọ̀n bá àríkẹ́lá fi rí ni ọlọ́wọ̀n bá àríkẹ́lá fi lo ọlọ́wọ̀n bá fi lo gbólóhùn ló fi lo arọ́pò orúkọ tí wọn láti lè fi láti lè kí àwọn yòókù náà bọ̀ abẹ́ àgbọ́yé titi wọn yìí náà láti lè àwọn yòókù náà bọ inú ìtumọ̀ dọ̀míru tí wọ́n yìí náà látara ìfọ́nàmọ́ àlejò láti kí ni ọ̀rọ̀ lábà wọn. náà eléyìí báyìí ọlọ́run bá lè kẹlá ń jẹ́ pé wáyé pé ọlọ́run bá kó gbogbo àwọn orúkọ àwọn nǹkan tọ́lọ́run bá lè kẹlá dáyìí ọlọ́run bá lè kẹlá kó wọn wá fáwọn bá ha ọlá ẹ máa fún mi nírò nípa orúkọ àwọn tí àwọn nǹkan wọ̀nyí ó wá nínú hadithu tó wà sahih wípé ọlọ́run bá lè fi adam wọ́n gbà alátọ̀rẹ̀ ibn abbas orúkọ àwọn zawatu nǹkan àwọn zawatu nǹkan yẹn ni pé that bí nǹkan ṣe rí gangan náà ń pè ní that way ọlọ́run bá lékẹ́ láti orúkọ gbogbo nǹkan mọ̀ pé eléyìí ansẹ̀t ní záàtù eléyìí báyìí ansẹ̀t ní jẹ́ eléyìí báyìí nǹkan báyìí ní jẹ́ àwọn zawaatu yẹn àwọn nǹkan yẹn gangan ọlọ́run bá lékẹ́ láti orúkọ adam fi fi adam wà ha àwọn iṣẹ́ táwọn nǹkan yẹn náà máa ṣe hmm, ọlọ́run bá nígbà fi orúkọ rẹ̀ máa nẹ́bí adam alayhi salatu salam náà ló fi jẹ́ pé tí a bá lọ wo ẹgbàwá kan tí al-Imam al-Bukhari gbà wá nínú kitabu tafsir ìgbà tí wọ́n ń ṣe tafsiru aya حدثنا قتادة عن أنس رضي الله عنه àwọn tó ń gba hadithi wà lè lè báyìí títí lọ́dọ̀ Anas radiyallahu anhu àní nàbí sallallahu alaihi wasallam wọ́n wá látọ̀dọ̀ nàbí sallallahu alaihi wasallam wípé ànàbí sallallahu alaihi wasallam sọ wípé yajtami'ul mu'minuna yawmal qiyamah tó bá jẹ́jọ́ gbèrè al-qiyamah àwọn mùmínì wọ́n kójọ lọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama hadithu yìí ó ní ash-shafa'atul kubra ìṣìpẹ̀ eléyìí tó ga jù ìṣìpẹ̀ tó ga jù náà ni hadithu yìí ń fún wa ah, irú ìṣìpẹ̀ yìí òun náà nígbà tí ọlọ́wọ́n bá lè kí ọlá tó kó gbogbo àwọn ọmọ anẹ́bí àdà gbogbo àwọn ẹ̀dá àtàwọn ìyàtà ìjẹ̀nú tọ́lọ́wọ́n bá lè kí ọlá kó wa sínú oòrùn tọ́lọ́wọ́n bá lè kí ọlá tí ó kó gbogbo wa sínú oòrùn tọ́lọ́wọ́n bá lè kí ọlá pa wá tì bẹ́ẹ̀ tí dààmú wa mú àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa sá láti lọ wá àwọn tí wọ́n jẹ́ ní ẹ̀sà nínú àwọn ẹ̀dá tí ó bá wọn bẹ lọ́wọ́n bá pé kí ọlọ́wọ́n bá lè gẹ́rá kí ó ṣe ìgbéfúyẹ́ fún wọn kó ṣe ìgbékò fún wọn lórí ìnira tí ó bá tó bá wà yìí ẹ́ sọ abẹ̀rẹ̀ sí máa sákàkiri láti lọ bá wọn tó jẹ́ ẹni tí a rò fún wọn lè bá wa sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá so anabi sallallahu alaihi wasallam sọ yìí pé bàtí nǹkan yìí ṣẹlẹ̀ ìjìsẹ́mí ìmìnúnà yọ́mà kìyàmà àwọn mìnú kú jẹlọ́jọ́ gbìdà kìyàmà fayakulu wọn ma sọ pé law istashfa'na ila rabbina a ẹ bá sì jẹ́ kí a sípẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá wà kí a bá ẹnìkan tí ó bá wá sípẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bá kọ́lọ̀ bá lè kẹ́lẹ́ gbogbo ibi tọ́rọ ń kálukọ́ bá jẹ ìjà sí náà tọ́rọ bá lè kíláṣà ó ṣàṣìdájọ́ lórí wa ó túnmọ̀ sí pé ìyẹn náà ìyá kan nìyẹn táwọn àwọn èèyàn máa wà ń bẹ̀ táwọn èèyàn máa wà nínú ẹ̀rọ́jọ́ anta abul nas anta abun nas ere ni bàbá gbogbo àwọn èèyàn pátápátá wọ́n fẹ́ wọ́n máa sọ àwọn ọlá àwọn manaki àwọn ipò tó ga tí ń bẹ fún ànábì adam ìpọ̀lá ọ̀pọ̀ ni pé abu nurse ìwọ́n ni bàbá gbogbo àwa gbogbo àyẹyẹyẹ ìwọ́n ni bàbá wa ọmọ rẹ̀ lájẹ́ kọlákọ̀ọ́kọ́ lọ́hù bí yẹ́dì nínú àpọ́nlé tọ́lọ́wọ́n bá lè kẹ́lá ṣe fún ọ tàbí pé ó tóbi lọ́dọ̀ ọlọ́wọ́n bá lè ilé ìbáyìí ló fi túmọ̀ ló fi rìnlẹ̀ pọ́lọ́wọ́ bá lẹ́kẹ́lá ó ní ọwọ́ ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá dá nẹ́bí adama pẹ̀lú ọwọ́ ọ̀pọ̀lọwọ́ ọlọ́wọ́ bá tẹ̀ṣẹ̀rí fán láti fi ṣe iyì àtàpẹ́lẹ́ fán nẹ́bí adama torí pé ọwọ́ ọlọ́wọ́ bá ọwọ́ tó ẹkú ní iyì púpọ̀ ni ẹni tí ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá bá fi ọwọ́ ẹ̀dá rẹ̀ ní báyìí iyì ńláńlá àpẹẹlẹ ńláńlá ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá ṣe fún yẹn bẹ́ẹ̀bá ní sí ó dá àwọn ọlọ́lá ayé fún àbá fọwọ́ dá nǹkan gan ẹni tó bá bà lọ́wọ́ àmọ́ pé ẹni yìí ni kíá kódà ọba alágbájá lọ́wọ́ kódà ẹni tó bá ráyè tó bá láyà láǹfààní àti bàrú àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ yóò mọ̀ fi ṣe yẹn gan káàkiri kódà tó bá ní àǹfààní àti ya fọ́tò rẹ̀ kán lè bá rí pé jọ́ tí ń ba lágbájá lọ́wọ́ rẹ̀ tó tó rí pé wọ́n mọ̀ pé nǹkan yẹn ó kó yìí báwọn ìrọ̀ ẹni kìí pé kí àwọn ọlọ́lá ayé kan báyàn lọ́wọ́ lásán ni ẹ̀ká máa sọ pọ́ lọ́wọ́ bàbá dẹ́dà ọlọ́run bàbá tó ga ó fi ọwọ́ rẹ̀ dá ẹ̀dá kan tó pé apọ́nlé ńlá tó ga jù so alọ́bá nẹ́bí adama sọ pé kọlákọ̀ọ́kọ́ lọ rúyẹ́dì وعلمك أسماء كل شيء محل الشاهد تبا بتاوى تاوى يموني ọlọ́run ọba àlekẹ́ láti kọ ما ní ìmá gbogbo nǹkan ẹwọ àwọn nǹkan yìí nǹkan àwọn ọlá mẹ́rin lábẹ́rinlẹ̀ fánàbí adama lọ́jọ́ ìgbéra àtìyàmà abul bashar òun ni bàbá abul náà òun ni bàbá gbogbo àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì so khalaqahu Allahu biyadihi ọlọ́run bá dá pẹ̀lú ọwọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta asjada Allahu lahu malaikatahu ọlọ́run bá lè kẹ́lá pa àwọn màláìkà rẹ̀ láti láti sùgbù ìfànàbí adama ẹlẹ́ẹ̀kẹrin o ní pé allamahu Allahu asma'a kulli shay ọlọ́run bá lè kẹ́lá fi ma ìmà nípa orúkọ gbogbo nǹkan gbogbo àwọn eléyìí báyìí ló kún wa lójú gbogbo àwọn eléyìí báyìí

lórí àyè tá wà yìí ìnira yìí pọ̀ kílá nẹ́bí adam ọ̀sọ̀ ànẹ́bí adam ọ̀sọ̀ fún ọyí pé àà ń tẹ́wà bá mi fún yìí mi ń sí nípò ẹni tó lè ṣerú nǹkan o mi ń sí nípò ẹni tó lè ṣerú nǹkan báyìí ni gbogbo àwọn ìpè ipò tẹ́ka fún mi mú ní nítòótọ́ ṣùgbọ́n ń tẹ́wà bá mi fún yìí ó ju agbára mi lọ kí ló ó ní kankan ni wàyẹ̀ kúrú dáńbàbò ànábì ádámà wa sọ ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ lọ́wọ́ ọba tí ó mú òun lè tijú láti déwájú ọlọ́run ọba pé sẹ́mi ni mo ti ṣẹ̀ lọ́wọ́ ọba rí ẹnu wo ni kí n wá bọ́ wájú ọlọ́run kí ni mo fi ń bẹ lọ́n hmm? èmi tó ẹkọ́ lọ́wọ́ ọba àríkẹ́lá ti pa mí láṣẹ kí nǹkan rí tí mo ṣe ẹ́ bóòlù ti wá tọ́ sí mi pàdé pé mìíràn ní tọ́ abọ́ síwájú ọlọ́ tí mo ń bẹ lọ ọ̀yọ̀ láti bọ́ síwájú ọlọ́run bá ń torí ẹ̀ṣẹ̀ tó rántí fún ṣẹ̀ ipò àwọn ẹni ọlọ́run lélẹ̀ tàǹkí bàbá bá sẹ́lọ́n ti wàwé ká fún pàṣẹ ìkankan ní ẹ̀yà ọlọ́run kan ti ní bàbá ti máa sẹ̀hún wọ́n padà tó dáwọn míì àgbọ̀rọ̀ máa sẹ́lọ́n náà ní àà tàǹkí bàbá ti máa ń sọnù àwọn ọ̀kẹ̀ṣẹ̀ fún kankan pé ẹ̀ ń ṣe bẹ́sẹ̀ ni bàtà kó síbídì àtà kó sẹ́bọ̀ ẹ̀ bẹ́sẹ̀ ni ẹnu sọ fún báwọn subhanallah subhanallah irú àwọn ọ̀rọ̀ burúkú rere àwọn ọ̀rọ̀ àìní mẹ́rin àwọn ọ̀rọ̀ tí ó jì kọ́ mọ́ yíyàn pé ẹni yóò nípa ọlọ́run ẹni yóò bẹ̀rù ọlọ́run ìmáni ẹni yóò pé ẹni yí ẹni abú ni tí ò ṣe bá rìn torí èèyàn tó bá jẹ́ kó bá tí ń fú ẹsẹ̀ wà láì ẹ̀mí rẹ̀ dọ̀tí ẹ̀mí rẹ̀ bá máa tó bá ṣe nǹkan kékeré báyìí yóò tóbi níwájú ẹ̀ pé káì bó ni màá ṣe síwájú náà bàbá ìpẹ̀lú ilé kò ní fojú kékeré wò nǹkan kan anabi adam hmm? wa sọ yìí yọmọ àti jù anabi adam wa sọ pé ìtù nohan tọ ẹlọba nabi nuhu ẹlọba nabi nuhu فإنه أول, فإنه أول رسول بعثه الله إلى آل الأرض torí pé inú àpẹẹlẹ tí mo mọ̀ tọ́lọ́run ṣe fún un nínú kò tí mo mọ̀ tọ́ ga tó fi lè báyìí ṣerú nǹkan yẹn ni pé òun ni àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́run bá rí kẹlá gbé dìde sí àwọn èèyàn lórí ilẹ̀ òun là àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́run bá rí kẹlá gbé dìde sáwọn èèyàn lórí ilẹ̀ àkọ́kọ́ òjíṣẹ́ nìyẹn. fọyà tí ó náà hù àwọn èèyàn wà tán lọ bá nẹ́bìnú alayhi salatu wassalam fọyà kóòlù àwọn èèyàn sọ fánàbínú hùkú kánàbínú wà bá wọn sí fẹ́ ìtànàbínú náà sọ ní pé à ń jẹ́ wíìn ní ìjẹ́ abámi fún agbára mi ọ̀ká o wàyẹ́fùkúrù sọ aláwọ̀ rọ́bàhù máa lè ṣàdáhù òun náà wà rántí yọ́ wà sọ fáwọn èèyàn pé mo ti bẹ lọ́wọ́ ọba in tí ò yẹ kí n bẹ lọ́wọ́ ọba lé lórí táìmù kan rí so òun náà tó kárí okun láì fi tí ọlọ́sọ̀fọ́ náà bá gbà tọ́nà bá lè jẹ́lá fẹ́ kó parun báwọn ẹjọ́ rẹ̀ ó ní rọ́bì ìnábìní mi ní àhàlì ìrẹ́ ọlọ́wọ́n bá ọmọ mi náà nú àwọn ará ilé mi lọ́wọ́ àwọn olùsì bá mi sàdé wa iná wá àdáká hapto àdéhùn ọlọ́wọ́n bá dẹ̀ ní òdodo yọ́wà náà wọ́n jọ ọba mi sàdé nkọ́ba ọ̀rọ̀ àwọn ará ilé ni ọmọ mi náà àbọ́mẹ́ni tí ń rárá ilé ẹni kọ́lọ́wà anábì Nuhu ọmọ yìí pé àwọn ará ilé rẹ̀ tọ́lọ́ ọba lè kẹ́lá rìn fáà sí ń bẹ̀yẹn àwọn múmìnì ni a jẹ́ pé ọmọ èèyàn tí ìbá tọ́ba jẹ́ kéèké ló sì ní àwọn ará ilé yẹn yóò lè anábì Nuhu pé anábì Nuhu rò pé àwọn ará ilé mọ̀lẹ́bí ni Ọlọ́run bá ń sọ nínú anábì Nuhu wa ń bẹ̀ náà wá pé àdéhùn ẹni bọ́ọ̀lù àwọn ọmọ mi náà sàgbégbè fèrèsì lọ́mọ yìí sàáwì ìlàjábàlì àṣímù bàdánà mi lóhun sọ ọmọ yìí pé já lọ ọmọ yìí já lọ ọlọ́run bá yóò pa oní bàbá ìgbàgbé rẹ̀ èmi ọ̀nà gòkè gbogbo omi tẹ́ ń sọ ohun tí bá gòkè omi wo lọ́wọ́ tó bẹ̀rẹ̀ wa tí ó wà tí ó wà tí ó wà rúru tí ó wà tí ó wà bá wa lókè òkè ọ́ òkè má ti gòkè òkè ọ́ sọ mi jẹ́ fún omi tẹ́ ń sọ ohun ọ̀rọ̀ rádàrá tẹ́ ń bá káàkiri ohun ni wọ́n gan máa gan kojú omi gan tókè ń bẹ́ tó pọ́ mọ̀ yìí kéfì rí ànábì ní wọ́n wá sọ fún wọn pé ah, èmi náà lè níwájú ọlọ́run lọ bẹ̀bẹ̀ o torí mo ti bẹ lọ́wọ́ bá rí lórí ọmọ mi ẹwọ nǹkan àìwá ń mọye bàbá bàbá àwọn ìyá ìyá tí wọ́n ń bẹ lọ́wọ́ bá fún tó dà tó ṣúọ̀ fún kéèkèrí ni tó sì tó ń bẹ lọ́wọ́ àtìjẹ́ náà fún wọn àìrẹ́kọ́ ni ṣe bí náà òun gan ó tún lẹ́rìí tó sì gbọ́yé epo bẹ̀lọ́ pẹ̀lú fẹ́nu àdéhùn náà ni pé wọ́n ni anẹ́bí níwò àtàwọn ará ilé rẹ̀ anẹ́bí níwò àrò pọ́mọ òun náà wà nù ará ilé òun ni kìí pé bóyá kìí pé bóyá ó ní ẹ̀rí tó gbára lé tó sì gbọ́yé kọ́nà bàlígá tó láhàn pé eléyìí sínú àwọn ará ilé rẹ̀ eléyìí sínú àwọn ará tó ń fi déwájú ọlọ́run tó ń fi déwájú ọlọ́run bá sì pẹ̀ bẹ̀lẹ́ ni kó ti wá máa fún yín ní garanti pé ẹ ẹ má wọ́ọ̀rì gbogbo ẹ tí bá ti ṣe tọ̀rí kàtó òun ẹ kìíní kan òun òun kò gun àjẹ́nà kódà olóhun ti bẹ lọ́run rẹ̀ fáànù lẹ́bi pé gbogbo ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ òun láyé àbábá ti dáadáa sóhun láyé àbábá ti xidimá fóhun Ahmadu Tijani ni ẹ̀mínú Jawahirul Maani àbábá ti xidimá

ń sàdéhùn rọ́ fún wọn ẹ́ ń fi wọ́n lọ́kàn balẹ̀ lórí lórí rọ́ àwọn àdéhùn ẹ̀tàn àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ tí ò dalẹ̀ wallahi kódà ó tún sọ mẹ́ pé ní kí gbogbo pàwátá kan wà janna bila hisabin wà láì kọ́bẹ̀ láì fèsìrò láì jìyà láìsí ìṣirò gbogbo ànábì sí ọlọ́nàbí sọ pé gbogbo ẹ̀ mo ti yọ̀ǹda rẹ̀ sẹ́ pé gbogbo bó ṣe wúlù náà gbogbo ẹ̀ mo ti gbà ó tún sọ ń bò mí ó ní kódà òun fẹ́ kí gbogbo ọmọ wa takẹ́ wà nínú ìlìyù pẹ̀lú òun ní ìjìwárìkà lẹ́gbẹ̀rẹ̀ ànábì gbogbo wọn yẹ́yẹ́ ó ní bẹ́ẹ̀ ni wà ànábì tó ní gbogbo tó bá ti àti ń béèrè sá láti fún gbogbo ẹ̀ wàláì eléyìí wa lápọ̀ọ́lẹ̀ ní jàwárí màárí ni òkè ṣe ní ẹni tó bá sì ní ọ̀rọ̀ ni ẹni tó bá ní ọ̀rọ̀ ni wàláì àgbè àbá ìmú ní lọ́wọ́ ìṣẹ̀ṣẹ̀ níwọ̀n kódà ìlébè ìṣẹ́jú márùn tí kéṣe tí ẹ̀ṣẹ̀ mọ́ wákàkiri kò yí báyìí sí táàmà sọ fún ọba ìtàṣìwọ̀n sí péjì ẹ̀nà ó wà ní péjì báyìí ó wà ní péjì báyìí ó wà ní péjì báyìí ọba débi pé ó ní gbogbo ẹni tẹ́yìn rí ní forí balẹ̀ bó fó sàyẹn wahdatul wujud wallahi máa ti dáni sọ ó ní gbogbo ẹni tẹ́yìn tẹ́yìn rí tí ń forí balẹ̀ fó sàyẹn tí ń forí balẹ̀ ó ní Ọlọ́run ní gbogbo ń forí balẹ̀ fún ẹni ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó ní agbára

ọlọ́run bó sànà àkànyà síbẹ̀ níbi àwọn sọkúsọ tẹ́lẹ̀ ní ọmọ sọ tẹ́lẹ̀ ní ọkàn máa hálì jẹ́nà gbígbà pé kìíní àbẹ́rẹ̀ ní ọkàn máa kọ̀ bí àwọn èèyàn balẹ̀ lórí lórí ẹ̀mà ìwọ́gán tàbí fún ẹ̀pọ́ wà jẹ́nà tá ń sọ fún ẹ̀pọ́ wà jẹ́nà ní ẹ kó tó rẹ̀ tó wá gbogbo ẹnikẹ́ni tó bá rí òun kókọ̀ ọkàn rí òun sójú rí láyé ni wọ́n wà jẹ́nà láìsẹ̀ sí ọ ọkàn rí òun sójú so irú àwọn ọ̀rọ̀ jágbajàgba báyìí àwọn ànẹ́bí ọlọ́run bá wọn kì í ṣerú ẹ̀ẹ́lẹ́ rírú àwọn ìwà pálapàla báyìí lọ́dọ̀ àwọn ànẹ́bí ọlọ́run ìrírá ní ti rí pé wọ́n ń tẹ̀lé ìlànà ọlọ́run báyìí àwọn ọmọ tẹ̀lé ìlànà ṣetán ṣetán ni máa ń fi hàn lẹ́mi lẹ́mi palẹ̀ lórí àwọn lórí àwọn ànà báyìí ànẹ́bí ní wọ́n mọ̀ sọ fún wọn pé tó èmi náà ojú ń tì ní àti lọ bá o ẹ́ so anábìnú wọn máa ti jú láti lọ bọ́lọ̀un anábìnú wọn sọ fún wọn pé ìtù khalil ar-rahman ẹlọba ayú ọlọ́wọ́ba ọ̀rẹ́ ayú ọlọ́wọ́ba anábì Ibrahim ẹlọba òun tún lọ́lá jù mí lọ hmm? fayaqulu fayatunahu àwọn àtúnlọ́dà gírígírí lọ́bá nẹ́bí Ibrahim a máa sọ fánà Ibrahim wípé aná Ibrahim ní tàwà bá fún ní tàwà bá fún ní òun náà sọ kó wò lè ṣe ọ̀yàkóhun òun náà nínú ríwáyà mi lọ́sàn tó òun náà ṣe pé òun náà parọ́ rí wọn lọ sí ìyàwájú Ọlọ́run ẹ̀kátánẹ́bí Ibrahim dẹ́ ń pè ní ọ̀rọ̀ táwóríyà ni wọ́n ń pè táwóríyà ni kìí ṣe ọ́ ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run àwọn kàyún òkúrọ́ kí náà pè ní táwóríyà òun ni wípé kí a gbé nǹkan wá lójú ọ̀n tó ń pé ọ̀tọ̀ ní tẹ́ gbọ́yé tẹ́ máa gbọ́yé bẹ̀ ọ̀tọ̀ ní tẹ́ mi sì gbàlẹ́ rò tẹ́kù ní táwóríyà ni kí n fi nǹkan kan kí n bù nǹkan kan kí n fi nǹkan kan pamọ́ nínú ọ̀rọ̀ tó jẹ́ sí pé èmi ni mo mọ̀ tí mo fi pamọ́ èmi ni mo sì mọ̀ tí mo gbà lérò àmọ́ bẹ́yìn bá ń gbọ́ ọ̀tọ̀ ni mo dẹ̀ mọ̀ pé ìtẹ́yìn ọgbọ̀yé sí nìyẹn kò yíra ní sí so irú ẹ̀ ni ìgbà tí ànábì Ibrahim alayhi salatu salam tó dé mísọ̀rọ̀ torí pé

wọ́n ní pé ó tú òun sẹ́mẹ̀ pé nǹkan tí ọba gbọ́yé sí ni pé àbúrò ànábì Ibrahim ni àbí ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àbábúrò rẹ̀ ní tí ọba gbọ́yé sí ni ẹ̀ ìtànà Ibrahim sí ń gbà lórí pé ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn ni ṣe bá nìsìn ọmọ ìyá tẹ̀sìn àbí ọmọ ìyá ẹ̀sìn ṣe síta ìyàwó yẹn ṣe ìkútù yẹn nú ni bàtọ́ bá ti jẹ́ mùsùlùmí internet Ibrahim gbà lérò nìyẹn tẹ̀sí tó bá ń gbọ́yé àbúrò títí ẹ̀jẹ̀ ló ń gbọ́yé táóríyà nìyẹn ànábì Ibrahim mú kayún sí rọ́ ìgbà tí wọ́n fẹ́ lọ tí wọ́n fẹ́ mú ànábì Ibrahim lọ sọdún òsà ní túláàsì níjọ ọdún fanazọrọ nazọrọ

àárẹ̀ ọkàn lòun gbà lérò but àárẹ̀ ara làwọn gbọ́yé sí torí pé ó ṣubú lẹ̀ torí pọ́ takú lójú ọ̀nà olóhun ò lè lọ mọ́ wá ní kí ló dé ó láàrẹ̀ ìṣe nínú sẹ́mà bàtẹ́ ti gbọ́pá rẹ̀ ṣe àwà tó gbọ́dọ̀ túláṣẹ tí ń sáà lọ sàárẹ̀ lọ sí bí ọdún kò ní rí kankan sí ẹ̀dá padà sí lẹ́jọ́ wọ́n lọ gbóúnjẹ wá ti bẹ̀rẹ̀ táwọn òsà wọn àwọn ti gbóúnjẹ kalẹ̀ jàre síwájú àwọn òsà wọ́n wá lọ sọdún wọ́n ti gbóúnjẹ kalẹ̀ pé àwọn òsà yìí wọ́n wá fàgbáríkà sí tá tàbátà bá darí dé àwà jẹ́ kánẹ̀bẹ̀rẹ̀ mú tó bọ́ síbẹ̀ kó tó wú gbogbo ẹ̀dà lọ oorun jégéjégé ìgbà tó oorun jégéjégé tán tó dé táǹsẹ̀ lẹ́yìn pẹ̀lú ọba tó àwọn ọlọ́run wa anẹ́bẹ̀rẹ̀ mo sì sẹ́kà kù tó ń tóbi ó bá kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ ni ẹ bí ilé yìí gẹ̀ǹgẹ̀ tó ọ̀rọ̀ jù kàkàkà yìí ẹ bí ilé yìí bóyá gbà tí ló ń bì táwọn ìdí àwọn kéékèèké yìí fẹ́ràn bá àjà só ń jẹ tẹ́ gbé síwájú wọn bóyá ló fi bínú fà ké ọ̀nà ìwù wàhálà orú ọmọ òṣìwò lélẹ́ báyìí sí sọ́rí sá àwọn eléyìí máa ń sọ̀rọ̀ ni nígbà tó dá máa ti wọ́n lè ẹ̀ẹ́

wọ́n máa kàkún irọ́ ìkan náà wọn sálà mo ti gbàgbé ọkọ̀ àfáà yìí ìgbà tí wọ́n ń sọ̀tàn rẹ̀ fún wa wọ́n jẹ́ pẹ́lú pé kò parọ́ ní ìgbésí ayé rẹ̀ irọ́ kò parí ó jẹ́ ní tí máa ń sọ òkúdù púpọ̀ kò sí ní àsìkò Hajjaj bin Yusuf àtàkọ́bí ni wọ́n fẹ́ Hajjaj bin Yusuf fẹ́ pa wọ́n wọ́n dájọ́ kú fún wọn sẹ́nu wọ́n Hajjaj sàfáàkì ni pàyàpàyà tàjẹ́rẹ̀ tàjẹ́rẹ̀ ó ti wá dájọ́ kú fún wọn àmọ́ ìbá sá mọ́ lọ́wọ́ ìgbà tán sá Hajjaj bin Yusuf wọ́n wá wọn ó pe àwọn tí wọ́n jẹ́ mẹ́wàá rẹ̀ pé àwọn tóun fẹ́ pa yìí ó rí ti sá ẹni tó bá fẹ́ rí wọn kò lè bàbá wọn ní ó bí tó bá ti lè di bàbá wọn kìí parọ́ yóò sọ bí tán bá wà tó bá mọ̀ kò parọ́ yìí Hajjaj ní ìṣòbá pé bàbá wọn tó tọ́ pé àwọn ọmọ rẹ tí mo fẹ́ pa wo àwọn tí wọ́n pa wọ́n rí wọ́n ti pọ́n dà kalẹ̀ wọ́n ti ṣe tó sì ṣúwọ̀ pé wọ́n pa wọ́n tó tọ́ wà láì sí pa wọ́n ni torí kò sẹ́ni tí ó yẹ yọ́ pa wọ́n ni wọ́n sá mọ́ mi lọ́wọ́ mò ń wá wọn ìrìn wọn mo sì fẹ́ pa wọ́n wọ́n wá ó ní huma filbeiti mutawariyan àwọn méjèèjì ń bẹ́lé tí wọ́n ságọ̀ wà láì tó sì sọ pé àjájú ní ṣùgbọ́n pàwọn ìgbàtán bí lè kò lè parọ́ kọ̀ parọ́ rí láyé wà láì ó ní àwọn méjèèjì ń bẹ́lé wọ́n ságọ̀ ní kó dàbí tán ságọ̀ sí ìyàwó ìlú kọ̀tá lọ sọ́sẹ̀ èé parọ́ ni àjájú ní ṣùgbọ́n nìkan lọ wọ́n bẹ̀ náà bá wọ́n bá kó wọn dé tó tọ́ ah! àjájì ní ṣùgbọ́n kọjá àfáwùtù àìgbómá bí sílì pìkà mo sì dárí jẹ wọn pẹ̀lú ìdúdú tó ah tóru yẹ tó kù lórí rẹ̀ bí àjájì ṣe burú tó láyé Yusuf àjájì kéé dárí jẹyàn ó burú gan kọ̀sàdé nǹkan yọ pààyàn kọ́ bá parí ó ní àmọ́ irú ilé tó ṣe yìí mi ò rí rẹ̀ tó lè ṣe láyé nítorí òdúdú tó sọ yìí mo sì dárí jẹ wọn bàrẹ̀ máa á pé táwíyà ó lè ṣe táwíyà tó lè ṣe táwídà tí ò ní parọ́ tí ó dẹ̀ gbé kalẹ̀ náà tó jẹ́ sí pé Hajjaj bin Yusuf ó rò wípé ó jẹ́ pé kò parọ́ kò sì ní disclose information tí ṣùgbọ́n ibi táwọn ohun yẹn táwọn páyọ lọ́wọ́n bá dé kódà táóríyà bó ti tọ́ òun ìṣe táóríyà wọn ní sọ wọ́n sọ bó ti rí gẹ́gẹ́ ni so ẹwà òbí táwà ẹwà òbí tí irọ́ ẹwà òbí tí ọrọ̀ àwà lọ́rùn dé kódà ẹlòmí ìfẹ́ gbà yí pé kò sẹ́ni náà láyé tí ẹ parọ́ torí ibi tí rọ́ jẹ́ kí wọn pọlọ tí ẹ̀ ní torí pé ẹ̀bá jẹ́ máa ń sa aburú kan láyé kò nígbà pẹ́ nìkan bẹ tọ́ lábí aburú bí ẹ̀bá máa ń jalè ẹ̀mọ́ kíyèsí yọ́ máa fura púpọ̀ torí pé òun náà mà kò nígbà pẹ́ nìkan bẹ tí ẹ jalè yọ́ máa fura bí ẹ̀bá máa ń parọ́ kò nígbà pẹ́ nìkan bẹ tí wọ́n ṣe dúdú láyé àwọn èèyàn ní rò pé ilé ayé yóò ṣe gbé láì parọ́ wàláì

kò sí nǹkan tí jẹ́ rọ̀súnà eléyìí tó sì gbọ́yẹ àdísù sáàbí àbúwà kọ́sì yẹn táóríyà ní kéèsì rọ̀ ẹ́ lẹ́yìn sàkàtàbà alẹ́dì yusuf fẹ̀bẹ́yìn náà sì fàyà ní ọkọ̀yọ̀rọ̀ náà yà kó lùkọ̀yọ̀rọ̀ alẹ́dì ní kéèsì òkúrọ̀ lẹ́ndí sàtúnṣe láàrin àwọn méjì tí wọ́n sọ tí wọ́n gbé ọ̀rọ̀ tó dáa láàrin ní yóò wá ṣe táwọ́líyà bí ìgbà pẹ́ ni àwọn ọ̀rọ̀ tó sì sọ ní pé à wà láì kódà ó sọ pé bọ̀lù nífẹ̀ẹ́ jùlọ ó dẹ̀ sọ bẹ́ẹ̀ tuntun ṣùgbọ́n kìí ṣe pé ńgbà tán jà lọ sọ ó ti sọ ti pẹ́ ó wà máa sọ bí ìgbà pé ṣẹ̀ṣẹ̀ ń sọ ni kò nípa àbọ́sọ ṣé kò sọ tòótọ́ ó sọ kódà ó ti wá sọ pé wà láì kódà sọ pé ó ti tán nù ó sì sọ bẹ́ẹ̀ tuntun kò ní báyìí nísìnyí ó bọ̀ wá sọ àwọn nǹkan tí ó jẹ́ sí kò sí kan tán pè ní ànábì yẹn parọ́ báwo ló ṣe ń pè rọ́ kan ní rọ súnà yà àti ẹ̀mí gbogbo àwọn ọ̀rọ̀ tábà ti fi jẹun báyìí rọ súnà ní o rọ súnà ní gbogbo àwọn ìkàbà wọn ìgbàwọn ìlànà tó bá dọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn mọ̀ pé súnà ń bẹ bá dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan parọ́ lọ́wọ́ pé súnà kan bẹ tó dáa tó ẹgbẹ́ àmọ́ tẹ̀lé ibi ọ̀rọ̀ ní súnà tí mọ́ ilẹ̀ tí mọ́ ń gbọ́ súnà lọ́wọ́ àwọn tẹ́bá tó bí súnà ní káà ah, ah, súnà ìbá rẹ̀ ṣèbí tó wá wà láyé sí ìrọ́ ah, <laughs> tó wà ń pè nínú súnà ìwọ́ sí o pé kòwé ọlọ́ òwúlò pé ẹgbẹ́ ibi súnà lẹ́pẹ̀ ọ̀rọ̀ mẹ́jà wulẹ̀ báńgbàm ibi súnà ibi tí ẹ̀ torí in tí ò wúlò téèyàn gbọdọ̀ máa ṣe wà láì wọ́n kà máa ń sọ ni pé lọ́wọ́ wà láyé sí ìtẹ́gbà gẹ́gẹ́ ni pé ìtí ọ̀jẹ́ kéèyàn ṣe ní súnà pé ṣe ní súnà ni ṣebí súnnà níbò tí ọlọ́run kó sànú wa ọlọ́run bá lè pẹ́lá yà wáyà ṣètọ́ ṣètọ́ ni máa ń jẹ́ káwọn ẹni nífẹ̀ẹ́ nú ọlọ́run bá lè pẹ́lá ń jẹ́ kí ṣètọ́ ń jẹ wá lérè sàwọn ẹni ọlọ́run bá wọ́n pàtàkì ìdúdó púpọ̀ torí bá ní sèyí ibi tí wọ́n nípa ọlọ́run bá dé ibi tí ọ̀rọ̀ ọlọ́run bá máa ń bá wọn dé wọ́n àwọn gátà ọmọ fọ́ra wọn lẹ́skíùsì lé lórí pé ẹ ṣe bí ẹ ọlọ́run náà ti mọ̀ pé ọ̀dà ẹlẹ́mí ìfúrúgẹ̀ yóò wá pé pé condition lọ́fà náà ọlọ́run náà ságbọ́dọ̀ ti mọ̀ pé <laughs> aláì kí ẹ máa sọ bá ń bọ́lọ̀ àwọn ànẹ́bí ọlọ́run àwọn ẹni pé because wọn ní sàbúrú tẹ́kàn máa wò pé ọ̀yẹ̀kọ́lọ̀ ti understand àti kan máa rò pé pé ìbọ́lọ̀ náà ló ṣe bẹ́ẹ̀ ìgbà tí ìbọ́lọ̀ náà ló fún mi ní kíní ìgbà tó yẹ náà ló kúkú wá fún mi kàn irọ́ ẹ̀ ìgbà tó yẹ náà ló ṣe ni ṣé mi náà wá sí irú nǹkan báwọn ṣe pé ń blame Ọlọ́run àbí ń blame Ọlọ́run pé bàtọ́lọ́run ò ṣe kíní fóònù náà fi fún mi tó bá yẹ pọ́lọ̀ bá ṣe kìíní fún mi ni èmi náà bá ti mọ́ ṣe kìíní so èyí fi ìhùn kan bá wọn èyàn wá bínú ọlọ́run nìkọ́nà kò sọ wà fún bẹ̀ Ànábì Ibrahim lọ sọ fún wa yí pé kálọ̀bá Ànábì Musa alayhi salatu wassalam torí pé ẹrú kan ni fẹ́ pọ́lọ̀ ọba àdékẹ́lá bá sọ̀rọ̀ ọlọ́run sì fún ní Tawrat torí pé Tawrat tíra tó tóbi ni lẹ́yìn Al-Qur'an tíra tó tóbi jùlọ ni Tawrat ó tóbi ju ìnjíìlì lọ tọ́lọ̀ fún ànábì Ìsá tàwọ́rọ́ ti tóbi gan kò yí báyìí nìsín débi pé kódà ànábì Mùsá ànábì Ìsá gan òun náà ma tàwọ́rọ́ ó há tàwọ́rọ́ ti sórí ẹ́ so tọ́lọ̀ bá dìgbàlẹ̀ sàlàyé fún wa nínú Al-Qur'an níbẹ̀ pé nínú àwọn nǹkan tí ànábì Ìsá gan ṣe ni pé ó ń kó àwọn èèyàn ní tàwọ́rọ́ àbẹ́ẹ̀kọ́ ni àtàwọ́rọ́ táwọn bá mọ́ pé ní tàwórítà bẹ́ẹ̀ ká sọ ní èdè tí ó gbà yìí tó lẹ́nu mìíràn ní jẹ́ tàwórọ̀ ọlọ́run bá fà nẹ́bí Musa alayhi tíra tó tóbi ni pé ọlọ́run fún ní tíra tó tóbi púpọ̀ ọlọ́run sì ta sọ̀rọ̀ ipò tó ga ọlọ́run gbé sí ọlọ́ba bá yín sí ọlọ́run Musa náà sọ òun ní ò ṣe àdẹ́bí musa náà sọ fún wa yóò rántí pé òun ti pa ẹ̀mí kan rí tí ọ̀tọ́ kóhun pa òun pa ẹ̀mí kan rí tí ọ̀tọ́ kóhun pa ẹ́ òun náà ni àyà tí ọlọ́run bá rígá sọ pé mustapha hulẹ́dì ní ṣe àti bí alẹ́lẹ́dì ní àdúwé fọwọ́kázahu musa fọkọ́dọ̀ àlè nígbà tí ànábì musa tí ìkan nínú àwọn èèyàn tiẹ̀ àti ìkan nínú àwọn èèyàn fìràwọ́nà tí wọ́n ń jà ànábì Musa wá rìn sí èdè àsìkò eni to je jẹ́ ta tànábì Musa ẹ́ ọwá ń wára lọ́wọ́ lọ́dọ̀ ànábì Musa kọ́ràn wọn lọ́wọ́ lórí èèyàn títí fìràwò lórí àwọn èèyàn na fìràwò tẹ́ pé ìrántí ànábì Musa àwọn Banu Israili nìyẹn ìrántí ànábì ìrántí fìràwò ní ara ará Misra nìyẹn ọwá ànábì Musa ọgbà ní àní Musa ò gbèrò pé òun fẹ́ pa torí pé kò lú nílùú pẹ́ tó fẹ́ pààyàn ṣùgbọ́n ó sì lè dí àsìkò òye bá nìtì so àní Musa pa látara ìsísèsì kò yé ẹsẹ̀kẹsẹ̀ lànẹ́bí Musa yìí ti bẹ lọ́wọ́ bá lórí nǹkan tó ṣe yìí Ọlọ́run bá dẹ̀ ṣàforíjì fún àmọ́ tòun ti bẹ́ẹ̀ òun tó kakún láìkí tó ti kọ́lọ̀ ọba àdékẹ́ ti sàmójúkò fún ọlọ́ọ̀bá ìsàforíjì kò tó ti pípọ̀ mọ́mọ́ o ó sì sí ní o wíwá ní sí òun tó kàkún in tí ò lè mú lọsíwájú ọlọ́ọ̀bá láti lọ bẹ̀bẹ̀ ṣòun náà ti ju ọlọ́ọ̀bá lórí nǹkan tó ṣe wọ́n tó ní kálọba ànábì wa òun náà ní kálọba ànábì Ìsá alayhi salatu wassalam ẹlọba ànábì Ìsá ẹrú ọlọ́wọ̀n bá ní òjíṣẹ́ ọlọ́wọ̀n bá ní nínú kò tọ́nà bá gbé fóun náà ní kalimatullah gbólóhùn ọlọ́run bá ní tọ́nà bá lè kẹlá gbólóhùn ọlọ́run bá lọ́run fi dáa sára nẹ́bí sẹ́ra yàwá Maryam bákan náà ẹ̀mí mímọ́ ni ẹ̀mí tọ́nà bá lè kẹlá sàlẹ̀ sànú àwọn ẹ̀mí tọ́wá látọ̀dọ̀ ọlọ́run bá ní. a sọ bá nẹ́bí yẹn yín sá a sọ fá nẹ́bí yẹn sá kọ́ bá wà sí pé òun náà sọ pé òun lágbára báyìí ìgbà tí òun lọ tán àwọn èèyàn kan wọ́n bá bẹ̀rẹ̀ sí pé òun lọ́lọ́run wọ́n lóun lọ́lọ́run wọ́n kọ́ lọ́mọ ọlọ́run lòun gbàtọ́yá wọn tó lóun lọ́lọ́run gbàtọ́yá wọn tó lóun lẹ́yìn ọlọ́run mẹ́ta ni òun nìkan òun lẹ́lẹ́kẹta gbogbo àwọn ọ̀ràn yìí wọ́n dá sóhun lọ́rùn ẹmọ kìí sọ̀rọ̀ tánàbí ẹ̀yìn sádá o ànẹ́bì ẹ̀yìn sáà sì ní ẹ̀ṣẹ̀ kaka lórí torí pé òun kọ́ ló pè wọ́n sí gbogbo wọ́n sí àmọ́ òun rí nírí pé lóhun tí wọ́n ti gbé sípò ọlọ́run àwọn òtẹ́ni tó lè tó wájú ọlọ́run bá lọ sí pẹ̀mọ́ ò torí ọ̀ràn táwọn yẹn dá sóhun lọ́rùn yìí òun kò tí ma bọ́ òun sì yẹn ju ara òun lọ́dọ̀ ọlọ́run bàbá yìí òun tí mo bọ́ náà bó ṣe sàlámà rí òun òun ò mọ̀ bọ́ yá ọlọ́run bó gbá òun wé ọlọ́run bàbá yẹn ló ṣàbójúkò fóun lórí ọ̀ràn táwọn yẹn dá sí lọ́rùn àti gbogbo ẹnikẹ́ni tí bá ń pa nẹ́bí ẹ̀yìn sá wọ́n bá wá pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ sákìyèsí ṣe mọ̀ pé a ń ṣe dáadáa sánẹ́bì ẹ̀yìn sánù ẹ̀fà ń gbìjà nẹ́bì ẹ̀yìn sánù ṣe mọ̀ pé àwọn èèyàn tí wọ́n ń dáná bà nẹ́bì ẹ̀yìn sá lọ́rùn ohun là ń yọ ànẹ́bì Musa kò bí ọ̀nà tẹ́dásí lọ́rùn yẹn a jẹ́ pé ìmọ̀ kọ nǹkan yìí fáwọn èèyàn ìṣe dáadáa sánẹ́bì ọlọ́ọ̀bà hmm? ẹ̀yìn sánù ẹ̀mẹ́jọ àwọn wọn ràn àwọn tí ń pa nẹ́bì ẹ̀yìn sá lọ́lọ́run àti sàlàyé fún wọn sàlàyé fún wọn kájẹ́ kó yàn kí gbólò tí wọ́n sọ ìgbólò burúkú ni tọ́lọ̀wọ́n bọ̀ fẹ́ kí a máa pẹ̀dá lọ́lọ́run arẹ́bì Musa arẹ́bì Isa náà wà ní ẹlọ́bá nẹ́bì Muhammad èmi náà lè ṣe tẹ́ ní kí n ṣe ìtìrójú tí mi látara nǹkan báyìí ẹlọ́bá nẹ́bì Muhammad òun lẹ́rú àtàwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣáájú àtàwọn ẹ̀ṣẹ̀ méjọ padà tó máa ṣẹ̀ lẹ́yìn ọlọ́run ọba ti sàmójúkò gbogbo ẹ̀fún pọ̀ lẹ́sẹ̀ kan láyé òun ò sì ní kankan tá pé ó ṣe síwájú ọlọ́run tí tí gbogbo wa ń kà pé èmi ní èmi ní ilé èmi ilé òun mọ́ pátápátá òun ju gbogbo wa lọ ẹlọ́ba nẹ́bí Muhammad òun yẹ òun ló òun ni ó lè báyé sí pẹ̀lú ọlọ́run fàyàtúwùnì àwọn èèyàn wà mi

ìwọ síta ni ìwọ síta ni ẹ́ ọlọ́run pa kọjá ẹni dẹ́kàkì mẹ́lẹ̀ jìrì àdẹ́bí wá tẹ̀tẹ̀ gbàyàn dárọ́yọ̀ ọlọ́run wá pé ọlọ́run àwọn ẹrù rẹ̀ ní wá bá mi wọ́n ni wá sípẹ̀ náà ni sì ní gbàyàn dá náà ni pé ṣé mo lè sípẹ̀ ẹ́ ìrújú ọ̀tún sọ pá nẹ́bí àwọn ọ̀rọ̀ burúkú kí ẹlá nẹ́bí lọ́lọ́run ọlọ́run ànábì àwọn ọ̀rọ̀ tí ò dá ẹmẹ́jà gbé kò sá ẹmẹ́jà gbá nẹ́bí sí kú ọlọ́run ànábì kò wá sírù nǹkan báyìí ẹ́ kò wá sírù nǹkan báyìí ẹjá mọ ẹ̀tọ́ ànábì fẹ́tọ́ ànábì ẹjá mọ ẹ̀tọ́ ọlọ́run bá fọ́lọ́run kámẹ́ gbá nẹ́bí sí kú ọlọ́run Muhammad aláyé lọ́run irú ọ̀rọ̀ gbàtí Muhammad bá já aláyé lọ́rùn Muhammad iná ni Muhammad iná ni Muhammad iná ni bò ó ní ẹ̀sìn mọ́sán fún Muhammad iná ni pàláì wọ́n mọ́ àkà ẹ́ Muhammad iná ni bóhun wówó Muhammad iná ni ah, ó sì láwọn sátà látù ó kúrò àwọn nǹkan báyìí pàláì ẹbọ so báwọn wá kí ànẹ́bì káwọn sọ pé ànẹ́bì ànẹ́bì ànẹ́bì ànẹ́bì alayé lọ wàláì wọ́n sì tún máa wí àwọn ìsù máa rò pọ́pọ́ yọ̀rọ̀ yìí máa ní làwọn sọ àwọn àbá ńlá láì tóyìn alayé lọ ànẹ́bì ọmọ Muhammad sallallahu alaihi wasallam àà ah, ah. wàláì mo sọ́nà bàbá ọ̀rọ̀ kúkúrú ọ̀rọ̀ kèfè yìí ni ọlọ́ni wà líláhìl àkírọ́tù wal ula ọlọ́ni òun nìkan òun nìkan lòun ní ọ̀run àtayé lílá ọlọ́run ọba lónìí

àgbákò tí ń bẹ lábẹ́ wahadatu wujud pọ̀ gan pé gbogbo nǹkan tẹ́ ń wò pátá Ọlọ́run ni wàláì wọ́n sọ fún pé ìwọ gan fúnra ẹ Ọlọ́run ni ọ́ Ọlọ́run ni ọ́ wàláì gbogbo àwọn nǹkan báyìí ṣe ó lágbára o àkídà yẹn oyún ìjáde kónú Islam pátápátá ni yẹn yán tí èyàn ní sẹ́kù rárá nínú Islam èyàn jáde pátápátá ọlọ́ba kó sànú wa ọlọ́ba ní kíra kí ó sọ wa kú ń báyìí ànábì wa tẹ lọ́wọ́ bá ànábì ó gbàyàn lọ́dọ̀ lọ́wọ́ bá ọlọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ yọ̀ ǹdà fáà nábì ànábì wa ní fa'idha ra'aytu rabbi wa qa'atu sajidan ànábì ní ti bá wá rí ọlọ́wọ́ bàbá ìtọ́nà bá ti ọ̀dá fún mi tí mo rí ọlọ́wọ́ bàbá yìí wa qa'atu sajidan ànábì ní máa kà forí kalẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ni wọ́n forí kalẹ̀ níwájú ọlọ́wọ́ bàbá ọ̀yẹ̀dá ẹni ma ṣá Allah ọlọ́wọ́ wa pàmítì ọlọ́wọ́ wa pàmítì ní dèdè bá ti ọlọ́wọ́ pa nẹ́bìtì sórí sórí kò kẹlẹ̀ lọ fáá ọlọ́run níyàjì ọlọ́run sọlá anẹ́bẹ̀wà wà ní ẹ̀wọ̀n tó wá bẹ̀bẹ̀ kẹlẹ̀ bá mẹ́bí tí ẹ̀dá yẹ kẹlẹ̀ déwájú ọlọ́run ọlọ́run wà ní Ànábì ní kódà kò sí òdiwọ̀n fún iye pé iye ọjọ́ báyìí Ànábì ní ní dìde bọ́lọ́run bá ṣe fẹ́ tó lọ́wọ́ ti pàwọn tí Ọlọ́run mọ̀ wù náà ní dìde àsìkò tó bá wù Ọlọ́run bá àsìkò tó bá wù Ọlọ́run lọ́wọ́ àìṣẹ̀ bá mẹ́ ní ọya kí ló ti ẹ̀fẹ́ wí náà subhanallah wallahi ẹ̀dá yẹpẹrẹ wájú Ọlọ́run púpọ̀ Ọlọ́run bá tóbi kọjá pé Ànábì jìnà sí Ọlọ́run púpọ̀ ẹ̀dá jìnà sọ́lọ́run ẹ̀wọ̀n gbẹ́dà síwájú Ọlọ́run bá mọ́ pé lẹ́yìn Ọlọ́run ànábì ni lẹ́yìn ọlọ́run tá sọ pé lẹ́yìn ọlọ́run ànábì ni ẹja máa dé kéde pé kéde pá wa sọ yìí kéde pé ẹmẹ́jọ máa rú ẹlẹ́mìí wa yìí pé ibi tó àpẹta nẹ́bi sún mọ́lọ́run dé lẹ́yìn ọlọ́run bàbá mọ́lọ́run tá ànábì lọ́kàn kí ní jẹ́ ní jẹ́bà kí ní jẹ́bà yẹn rí báyìí nísìn ẹ̀dá kan alẹ́ nìkan lásìkò ànábì ó ní masha Allah wa shita oníbọ́lọ̀wọ̀n bá bá fẹ́ tí wà nẹ́bí náà bá fẹ́ ojú ànẹ́bí pán lẹ́sẹ̀kẹ́sẹ̀ ànẹ́bí náà jẹ́ àtẹ́lẹ́lẹ́láhì ní dán ọbẹ̀ máa ń fi ní ìjọ́ tó gbà pẹ̀lú ọlọ́run ní irú ẹ̀lẹ́lẹ́dáwó ní ẹ àá ẹ̀rí kan mẹ́ṣẹ́ àlọ́wà ṣíta ó ní bọ́lọ̀run bá bá fẹ́ bí wà nẹ́bì náà bá fẹ́ anẹ́bìnrin láyéláyé rẹ̀ mọ́tún wíbá mọ́ kúl mẹ́ṣẹ́ àlọ́wà ṣíta sọ pé tọ́lọ̀run bá nìkan bá fẹ́ àmẹ́kùnrin bọ́lọ̀run bá fẹ́ táwọn yóò tọ́lọ́run fẹ́ bọ́lọ̀run bá fẹ́ ó mà nẹ́bì adámọ̀ bá jẹ́ bọ́lọ̀run bá fẹ́ bẹ́yìn náà bá jẹ́ àá inú àwọn ọ̀rọ̀ burúkú nílé bọ́lọ̀run bá jẹ́ tí ó rí bẹ́ẹ̀ à ọmọ ànẹ́bí adama! bọ́nà bá fẹ́ bọ́mà ànẹ́bí adámọ̀ bá ṣe tánà jí ọlọ́wọ́n bọ̀ lè fẹ́ kọmà ànẹ́bí adámọ̀ ṣe tánà jí láyé bó ṣe tánà jí wọ́n ṣe tánà jí jẹ wọ́n jọ ṣe ìwú papọ̀ ọlọ́wọ́n bá ń fẹ́ nǹkan ta wá ní ṣe ní tánà jí kí n tọ́lọ́wọ́ bá fẹ́ mọ́ bá àbí Hmm? ẹ̀já mọ ọlọ́run ọba lọ́lọ́run ọlọ́run ọba tóbi kọjá ìtẹ́nìkan máa sàn ní fíṣọ́lọ̀ arẹ́bìnrin ọlọ́run ọba adékọ́ lọ́pàá wọn tì tásìkò kan pàá hárí tó wọ́n wà bẹ́ẹ̀ súnmọ́ yóò kọ́ ọlọ́run ọba adékọ́ sọ pé ìfà ara sà wá sírí ẹ̀lẹ̀ báyìí sírí ẹ̀lẹ̀ ó ti tẹ́wà ọlọ́run lọ́rùn báyìí àti sọ látán ọya sírí ẹ̀lẹ̀ wọ́sàn tí ó ìtọ́ mo wá bẹ́ẹ̀ a máa fún ní tọba bẹ́ẹ̀ nínú ìwáyà mi alẹ́bìnrin nígbà tọba yá ọlọ́run bá rí pẹ́rẹ́ tó wá kọ́ òun ní àwọn àdúrà kan tó ń ṣe gbogbo ilé tá à ń wí láyé òun kò rán ọlọ́run bá rí pẹ́rẹ́ tó fún ní ọ̀ẹ̀sẹ̀ tó kọ́ ní àwọn yìí àwọn àdúrà kan tí ọmọ sí jù nìyẹn pé ọlọ́run bọ́bá fẹ́ kí n gbà àwọn tó mọ̀ wí ní ọlọ́run ìṣẹ̀ so wákùl máa wí tó bá fẹ́ wí yusma a máa gbọ́n tó fẹ́ rí báyìí a gbọ́n tó fẹ́ rí ọyá washfa to shafa máa sì pẹ̀ báyìí a gbà pẹ̀ rẹ̀ pẹ̀ báyìí nísì so anẹ́bìnrin fa arfa irasi anẹ́bìnrin gbàyàn wọ́n wá sírí lẹ̀ bọ́lọ̀ wọn bá ní kó sírí lẹ̀ bí ó sì wà nù kò tẹ́rù tí ń sí ọgbẹ́ ah, ọlọ́run àtẹ̀kẹ́ta àti wá forí kalẹ̀ náà ah, orí òwe mi ò èmi bẹ́ sírí ókè o ah, kí á lónìí tó bá ní mímọ́ asẹ̀dì báwọn èèyàn ní abẹ́bẹ̀ ẹ̀sọ́ wáyé jẹ́ pé ìmá tó wá dáràn láíláí ànẹ́bí ìgbàtọ́nà eh, bá ní kó sírí òkè yọ wà sírí òkè tó bá wá sírí òkè tán ànẹ́bí ní fa ahmaduhu bi tó yàtọ̀ fáwọn ọ̀nà tá ń gbà yẹn lọ́wọ́ ba láyé òun gbogbo yìí ọ̀ràn ọlọ́wọ́ ba lè kẹ́sẹ̀ wá kọ́ láwọn ọ̀nà tí ọmọ ìgbà yẹn lọ́wọ́ ba summa ashfa'u ó lẹ́yìn náà wá ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa sì pẹ̀ fayuhaddi fayuhaddu haddan ó tó wá fóun lálà pé ẹnu bí tó lè sọ ọmọ rẹ̀ ó tó fóun lálà ẹ́ so fa ushilhum aljanna àrẹ́bìnrin wọn àmọ́ aljanna síbáyé nísìnyí so fa súnmà àrídù ilé lẹ́yìn náà wọ́n tún wá padà sọ́dọ̀ lọ́ọ̀bà wà idha ra'aytu rabbi mislahu súnmà ashfa'u ó ní tóun bá tó wá rí ọlọ́ọ̀bà wọ́n tún wá sí bí ti ìgbà àkọ́kọ́ yìí lẹ́yìn náà wọ́n tún wá sípẹ̀ ọlọ́ọ̀bà àríkọ́ tó wá fún un ní gbèdéke àwọn dédé àwọn èèyàn tó tó lè mú lọ ọlọ́run tó ní kò tó òtó lè mú pẹ̀lú ìsìnkẹ́ ilé ìtò tó ṣe yìí òtó lè kó kọjá dédé àwọn báyìí òun tó kó dìdí àwọn tó ń lè kó náà mọ̀mí ní tọ́nà bá tó fún un níyọ̀nda ní dìdí tọ́nà òun tó kó wọn lọ àlùjánnà òun tó padà sọ́dọ̀ náà ọba òun tó wá lọ sí pẹ̀gẹ́ ẹ̀mí kìí ṣẹ̀ kan ọlọ́run ọba máa fún un ní dìdí pé ìsìpẹ̀ tó ṣe lẹ́ẹ̀kan dìdí agbára mi tó ma oníyẹ àwọn báyìí máa kó wọn lọ tó wá ìlú tó wá mí dìdí tó tún ṣe ń sìn dìdí gbẹ́ni tó tún ma dìdí àwọn tó tún lè kórè ládùúrú gbogbo ìsìnkọ̀ ibú ṣe lágbára tó yìí ọlọ́run ọba adékọ́ náà wá yọ̀ǹda rẹ̀ ẹnìkan ẹnìkan ò sí ní dédé wájú ọlọ́run sí ilé àbànẹ́bì nìkan èyí náà túmọ̀ sí ibi tọ́lọ́run ọba adékọ́ lápá nẹ́bì lédé pé òun nìkan náà ló tó níwájú ọlọ́run ọba kó fẹ́ sípẹ̀ ilé náà pè ní àṣàfáàjò kúbọ̀rọ̀ ìsìnkọ̀ tó tóbi ní irú ìsìnkọ̀ yìí náà ìsìnkọ̀ yìí gbogbo ìrànlọ́nà tàbí oṣù pẹ̀fà àti kẹfẹ́ láti mùsùlùmí lókọ́nà ọba àrẹ́tẹ́lá kó sànú wa kákò ní oòrùn kọ́lọ̀ bá bẹ̀rẹ̀ dájọ́ léwa lórí ibi tó rọrùn kálukọ́ bá já sí ó já síbẹ̀ ní bá ní ti kó tó wá nípa níbi tó àwọn sí pẹ̀ fún àwọn tí yóò tó kó lọ sínú àlùjánnà ṣe pé wọ́n kàn máa ń lọ bá náà tó bá tún yá tó bá sì pẹ̀gbọ́ àwọn yóò tán àwọn tó tún sẹ́kù nù ná nínú àwọn mòmìnir tó jẹ́ màláyà nẹ́bí ànẹ́bí tó lọ bẹ sí pẹ̀ náà gbogbo ilé báyìí ó jẹ́ kó yíwa nípa ọlá tí ó bẹ fún annabi sallallahu alaihi wasallam a rí hadithu yìí látara a ipò annabi adam alayhi salatu salam látara wípé alọba annabi adam alayhi salatu salam tó bá jẹ́ bíra kiyama tó bá wá bá sì pẹ̀lú ọlọ́run ba now ọjọ́ ti lọ ilé ìbáyìí abẹ́ ayàtàwà òun náà ni ayà bí tọ́lọ̀ balìgá ti ń sọ nípa ọlá àti àjùlọ tí ń bẹ fún anábi adam aleyhisalatu salam lórí àwọn mala'ika ipò tí ọlọ́wọ̀n balìgá tó gbé anábi adam sí lórí àwọn mala'ika tí bá nísìnyí so a ìpé ọlọ́wọ̀n balìgá lápá anábi adam lé ó sì gbé lékè ọlọ́run bó fi gbogbo ìmọ̀ gbogbo nǹkan yóò fi máa nẹ́bí adam alayhi salatu salam yóò dẹ̀ ṣe ìdánwò fáwọn màláíkà pé ẹ máa fún mi nílò nípa àwọn eléyìí báyìí àwọn màláíkà wọn lè fún ọlọ́run bá wọn ní ìmọ̀ ìtún wọn sọ ọlọ́run bá sọ wọn pé in kuntum sadiqin bá jẹ́ sí pé òdúró lẹ́ ń sọ wípé ìpínmi ọlọ́run bá àdékẹ́ lámì ní dẹ́dà kankan àfikẹ́ nímọ̀ nípa ẹ̀dá náà ẹ fún mi nílò nípa àwọn ẹ̀dá ilé ìbá ìṣẹ́ mú kọ wọn hmm? so a eléyìí báyìí òun ni nǹkan tí ó wà ní abẹ́ àyà yìí so àti pé ọlọ́ọ̀bá lè gílọ́mọ sọ fún wọn pé tó wáyé pé òdodo lẹ́ ń sọ ipá àwọn mànẹ́bí àwọn mànẹ́bí ádámù wọ́n mọ̀ sí ìbàjẹ́ lórí ilẹ̀ wọ́n mọ̀ tàjẹ́ lẹ̀ ni ọ̀dà tẹ́bí rò pé bọ́yá kọ̀lẹ́tọ̀ ká dá wọn sórí ilẹ̀ ẹ fún mi ní orúkọ àwọn nǹkan wọ̀nyí so kọ́lọ́ọ̀bá lè gílá kó sànù wà níparí àwọn kan nínú àwọn tí wọ́n ń ṣe kèfèrí sọ́lọ́ọ̀bá láwùjọ wàláyìn nígbàtí wọ́n fẹ́ mẹ́rin wá pé ìyẹn lè máa jíwèé wò àwọn èèyàn ya ọ̀tá ọlọ́run bá púpọ̀ kí wọ́n máa tako fi ọlọ́run bá báyìí kó ìsúnmọ́ fi ọ̀rọ̀ ọlọ́run bá tako ọlọ́run pé ẹ̀rí pé ìyẹn lè jíwèé wò nínú exam ẹ̀rí pé ìyẹn lè ṣe ìyẹn lè gbọ̀nà ìmọ̀kọrin à ṣebọ́lọ́wọ́n bá náà ìgbà tó fẹ́ sí ìdánwò fà nẹ́bí adama àtàwọn màlẹ́kà ṣebọ́lọ́ ń gbẹ́sí fà adama ni pé ọlọ́run ìtẹ́ǹsọ ní pọ́lọ́run bá dékẹ́dá sí àkùsí ọlọ́run sí jàmbá ọlọ́run bá bẹ́ẹ̀ tẹ̀sán pánẹ́bí adama àtàwọn màláìka ọlọ́run wá kọ́kù ẹ̀nẹ́bí adama ọlọ́run wá sọ ánsà fún ah wàláì kúfùrù ní ìṣèkè fèrí ni ọlọ́run bá dékẹ́dá ò sì dánwò pánẹ́bí adama àwọn màláìka ọlọ́run bá dékẹ́dá fèsì dánwò fún àwọn màláìka ọlọ́run bá dékẹ́dá fẹ́ jí ó fẹ́ fi àdúrà nẹ́bí adama hàn lórí wọn lọ́lọ́run bá dékẹ́dá wá kó wà nẹ́bí adama nímọ̀ tí ò yí àwọn màláìka táwọn màláìka ọ̀mọ́ ọlọ́run bá lè kẹ́lá sọ fáwọn mẹ́lẹ́kà pé ó yẹ ẹmọ sọ àwọn kìnnìwọ̀n yìí mo fẹ́ fi hàn yí pé eléyìí báyìí jù yín lọ èmi ọlọ́run bá lè kẹ́lá gbọ́lá fún lórí mo fún nímọ̀ tí ń fún yín wọ́n ní ṣe pé ọlọ́run bá gbé ẹsì kó fún ànẹ́bì ádámọ̀ ọlọ́run bá gbé egun pé wọ́n sọ̀rọ̀ gidi

níta sì gbà ní pé ṣàhádà yìí o yẹni pé sàtífíkẹ́tì yìí o tó sọ fún wa ní pé ìwọlù ṣe wọ́n kò sì ṣe jàmbá nìyẹn mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ ọ̀ṣàṣ oníjàmbéyàn sọ́lọ́run bá lè gbẹ́lọ́ sànà wa so ẹjá sọ́ra ẹjá ma wọn wá sí tá ma gbọ́ wàláì wàláì wàláì àwọn àti kan mẹ́tẹ́ pé wàláì ọ̀sọ̀rọ̀ ìdíkẹ̀ ìfẹ̀rí ni ìkánú àwọn táwọn yìí wàláì òun ló sọ nílọrin ní sẹ́lọrin ló ti sọ àbẹ́kọ̀ọ́ lórí gbàgbé

oníkíní jẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin òwúlẹ̀ kan lè mà ọlọ́run tẹ̀yìn nípa kí ẹ̀sọ́ pọ́lọ́run kan èèyàn àwọn èèyàn wọ́n sì ń wo ràn irú àwọn táwa ń pè láàfà yìí nìyẹn tó ẹgbẹ́ kódà bọ́ ń bọ́ nù láì wọ́n tẹ̀lé wọn ni táwọn yóò mọ̀ lágún tó mọ̀ léwòye dánú escort yọ mọ̀ tẹ̀lé wọn so ẹni tẹ́síkọ́ọ̀tì bá ti ń tẹ̀lé báyìí ní ti àfáànù ya ọlọ́run gbà fún gan kódà tí bá ń bọ́ ń lọrin mọ́tò mẹ́jọ ní mọ́tò mẹ́tò mẹ́jọ wọ́n máa fọ́ fara fún fún gan àdá àwọn ọlọ́run ẹ́skọ́tì ní ẹ́skọ́tì ní ẹni mẹ́ni mẹ́ni ọlọ́run bó bá ti lówó escort lè tẹ̀lé ọ̀ sáti gbàyọ̀ndà lọ́dọ̀ ìjọba ó níye tó sàn ó dàbí ìyàbá mẹ́mọ̀ sọmọ sàárín ó lè fán ó níye tó sàn ni fún ìjọba kò sí pé ẹmẹ́ ojú dúdú gbogbo àwọn nǹkan bá ojú dúdú ojú àwọn èèyàn dúdú ni àwọn èèyàn tó ń dúkò dì sí èyí lè ó lè fún sàárín bó bá ti sanwó ẹ̀ fún ìjọba kò yí báyìí sí tó ó lówó ẹ̀ ó lówó ẹ̀ sàn dé ó sì láwọn mọ́tò tí ó wọ́n kó tẹ̀lé lẹ́yìn bí ẹni bá jìnà gba security ó lè gbà ebówó lọ́sàn eh, fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá fún ọ kódà bọ́n bẹ́sẹ̀ẹ́sẹ̀ ó kó fún ọ sáàtì sanwó sábìtì wọn ìgbéyà tẹ́bí pé eh, èèyàn mọ̀ àwọn èèyàn mọ̀ wá lù tí ó wà sí ń fẹ́ security tí ọmọdé àgbòwà kan mọ́ sí wá ń sòta wó fún ọ ó ní ìtọ́sàn kó ní ìlú ogun ọlọ́run inú kíyàn fi mọ́ agbóhun sórí òṣùwọ́n ti tábà ti súnnà ní tí wọ́n sọ bá ti bá mú alhamdulillah tó bá ti rẹ kọ́ lápá rẹ̀ báyìí ẹmọ̀ pẹ́ ní èṣù ní ọlọ́run bó sànú wa o ọlọ́run bá lè kẹlá òní ká sọnù ọlọ́run bá lè kẹlá yóò jẹ́ kí yóò bá wa fi àmọ̀ náà àwọn àfá wọn yìí torí pé wàláì fọ́nà bá kó sàmọ̀ náà wọn fọ́nà bá tọ́ wọn sọ́nà òun ni oríire ti wá òun lóríire ti wọn náà kò sí nǹkan tá a fẹ́ gbà ní kan sọnù wàláì kí la fẹ́ gbà bá kí ṣe pé tán bá ti sọnù ìgbà ilẹ̀ ló tó wá rá lìjẹ́nà ìbá ẹ̀sẹ̀ kan mọ̀nà sọ pé kálìjẹ́nà wá kó kí mi mara yìí wọlé síbẹ̀ ìbá ẹ̀sẹ̀ so kan sì mọ̀nà olójú orí fún wa lójú orí fún wa lójú orí fálì mọ̀ lápapọ̀ tí ó pàwọn olóòtú sàbí mọ̀ láǹfààní ni abẹ́nàbà lè jẹ́ kọ́lọ̀ bá kọ́ bá fi wọ́n mọ̀nà abẹ́nàbà lè jẹ́ kọ́lọ̀

وعليك السلام نمبر 1 وعليك السلام wọ́n fi kápítà pà ní ọ̀pá ẹlẹ́kùnkọ̀dé tí lè mú ra wa tí lè pẹ̀lú afẹ́ tí ẹ̀kùnrin ètò mú ṣàlàyé fáwọn ọmọ àlùmọ̀ náà ti dàgbà yẹn àti ìtàbà tó gbọ́ láti ṣàlàyé fáwọn ọmọ ní àpá ní pé àwọn ọmọ àti ìlàkùkọ tó ìgbé bá bẹ́ẹ̀ à ń polówó pé ẹ máa bọ̀ wá ọ̀nà alhamdulillah ọlọ́ọ̀bọ̀ sàn ilẹ̀ sàn rẹ̀ àtẹ́rí gọ́bẹ̀rẹ̀ nípa lẹ́yìnlá tó lọ́kọ́dù òru abíyí ni àwọn bẹ̀rẹ̀ nípa rẹ̀ wọ́n ní tàbá wà sí kò tàwà ilé ṣùgbọ́n àti ń bọ́ sí àsìkò tí àwọn èèyàn káàmà wá láìláti lè kọjú lè bá dì torí pé òní ni àwẹ̀ pé ogúnjọ́ báyìí òru òní mọ́júmọ́ ọ̀la báyìí nísìnyí nínú àwọn òru káàmà wá láìláti lè kọjú lè torí pé òru 21 nù àbí òru dáàrú 21

wọ́n ní ká wà tàmálẹ̀ sí níwọ̀n bá ṣe rí Lailatul Qadr òru kan tó yẹ sí pé Ànábì sallallahu alaihi wasallam ti wá lójú òru ká máa wà púpọ̀ tó gbogbo ẹnikẹ́ni tọ́nà bá àdékẹ́ bá fi ṣe kò ń jẹ́ oríire oríire ńláńlá ló ṣe torí pé nínú òru yìí àwọn màláìka máa ń sọ kalẹ̀ ọlọ́wọ́n bá àdékẹ́ lórí ẹyọ kan yìí orí yìí wa ní anábì sallallahu alaihi wasallam ní kọkànlélógún kẹtàlélógún twenty one twenty three twenty 21 23 25 27 29 anábì ní ká síbẹ̀ arabi ni inu ɛgbawa mi arabi ni ntɛmisu ha filaashiri al'akhir arabi ni ɛwa oru yi si inu mɛwa gbɛyin mɛwa gbɛyin inu mɛwa gbɛyin na lati de bai ɛdi awa oru ya si bɛ aa toro pe oru yi lɛ lɔn ba de kɛra sɔri kɔ òru yìí lọ́wọ́ ọba àríkẹ́lá yóò fọ́rọ̀kù kullu amrin hakim òru yìí bákan náà lọ́wọ́ ọba àríkẹ́lá jẹ́ pẹ́wàá pé khayrun min khayrun min alfi shahri olóore ju ẹgbẹ̀rún oṣù lọ olóore ju ẹgbẹ̀rún oṣù lọ 1000 months tí a bá calculate 1000 months 93 years and some months than three years and some months bóyá bóyá bí four months or thereabouts can gbàgbé calculation ẹ̀ bẹ̀sẹ̀ ìdába calculate ẹ̀ in a year how many months Lani, la ní is ní 12 months a year èyí báyìí sí yìí so I'm many 12 months mínú la máa rí nínú 1000 so if I can get it person to sorry so if I have ẹ́fà yọ́bẹ̀ ní pé èèyàn gbọ́dọ̀ lórí ìyẹn láre wọ́n ni yàwá ń ṣà ní كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر أي العشر الأخير شد, شد من وأحيا ليلة وأيقظ أهله wọ́n yà nẹ́bí sallallahu alaihi wasallam tí àwọn mẹ́wàá gbẹ̀yìn bá ti wọlé ànẹ́bí ó tó wá sán okùsòkùtò rẹ̀ tí ó tó wá lè sí dáadáa ànẹ́bí ó di okùsòkùtò rẹ̀ tó lè àwọn àpá kan ní ní wípé ànẹ́bí súnmú bìnrin mọ́ bá ti gbà yẹn ìdí okùn ṣòkòtò tó le tó ní pé ànábì tí ṣòkòtò rẹ̀ fún fẹ́ súnmọ́ bẹ̀rẹ̀ máa ibi tí ànábì máa ń bí sí pẹ̀lú ìbádà lásìkò yẹn àwọn kan ní kìí sí pé ànábì súnmọ́ bẹ̀rẹ̀ wọ́n ní kìí náyà ní pé tábà ní à ó sa okùn ṣòkòtò rẹ̀ tó le òyẹ̀rẹ̀ pé ó múra gan bí ànábì a máa múra gan ní ìbádà a máa múra lékún títí ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì ó tó lékún sí nínú wa gbẹ̀yìn wà áhìyà léìlà ànábì wa máa ń jí àwọn òru yìí òfin kìí sùn wà á ìkọ̀dọ̀ àhìlà ànẹ́bí tó jí àwọn ará ilé rẹ̀ bí ẹ mọ́sùn àrùn yìí ìsàsìkò tẹ́sùn rí ẹjá fi òru mẹ́rẹ̀wà hùn ẹjẹ́ ká fi ṣe ìyẹ̀bí tó pọ̀ bàbá ti ẹ̀padà mọ́sùn lẹ́yìn àwẹ̀ ká mọ́sùn lẹ́yìn àwẹ̀ lẹ́yìn kí ẹ̀kàn ọjọ́ mẹ́wàá péré òru mẹ́wàá péré kan sacrifice òru mẹ́wàá yẹn mo mọ̀ pé bọ́ bá jí gbogbo òru mo mọ̀ pé tọ́ bá jí gbogbo òru ó sì kò gẹ́lẹ́ láti kọ́ ní ìkọ̀síyè méjì mẹ́rin bọ́ bá sì lè jí gbogbo òru yẹn àwọn òru tá a wí mọ́kànlélógún mẹ́tàdínlógún mẹ́ta mọ́kànlélógún mẹ́tàdínlógún márùndínlọ́gbọ̀n mẹ́tàdínlọ́gbọ̀n àti mọ́kànlélọ́gbọ̀n tí èyàn bá jí gbogbo òru tí ò mísì ẹ̀ aláyọ̀ ṣe kọ̀ọ̀kẹ́ lẹ́láti kọ́ni so ẹ jẹ́ ká gbìyànjú dáadáa ṣé wá rí à ń tẹ́ fídíò kan sí ẹyẹ lẹ́láti kọ́ni bídíànù wàláì kò sẹ́ni kankan ànẹ́bí ò pín ní ló kù rí láyé ànẹ́bí ò sì pé àwọn èèyàn pé tó lẹ́yìn láti lùkọ́ nìyí wá o ẹ̀ẹ́dì mọ́sálásí wa lálátù kọ́ níbi tànẹ́bì ìjọba ìlọ́bọ́ sí títà bó bá kírì lálátù kọ́ níbi tí ẹ̀ ẹ̀tì lálátù kọ́ níbi tí ó márù lálátù kọ́ ní àwọn alìmọ̀hàjìrù nàlẹ́bì lọ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ títà àwọn àǹsọ́rù ní ó tó padà lọ ní àà gbogbo kílà kílà fẹ́ gbà gbogbo àwọn àwọn àrígbè báwọn ẹ̀ wà láì omi yẹ́ nínú ìdí ìṣòro wà láì ká mọ́ rẹ̀ ká ọ̀pọ̀lọpọ̀ ọmọ wà láì ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní máa rún ní máa rí oyún he nínú níbi ọmọ torí pé ìbániyọ́ láǹfààní àti jáde tó bí òní sọ pé ẹni torí gbàgbẹ̀ ńlọ láti kọdírì ni wà láì mọ̀fọ́lọ́bà búra wọn sọ fún mi ìgbà tí ọlọ́run bá kádà pé àwa náà tá ń bá gaiga káàkiri lọ́jọ́ tó ti pẹ́ tààtọ́ náà sí nìkan ti súnà èmi mọ èmi mọ ọ̀rẹ́ mi kan tó jẹ́ sí pé ìjọ́ òun lọ́kọ́kọ́ súnmọ́bìnrin rí lórí ilé láti kọ́dí àzárùdé gan ni ilé sọ fún yín ìjọ lọ kọ́kọ́ súnmọ́ obìnrin rí torí pé àjámọ̀ rìn lágbàragbà káàkiri ni ẹmọ̀ ẹyẹmọ̀ kò sí bí kò sí ìjánu kankan àtọkùnrin àtobìnrin ẹmọ̀ lẹ̀mọ́ káàkiri mọ̀ lẹ̀mẹ́gbẹ̀ mọ̀ a ma lọ kí ni gbogbo orú àwọn nǹkan báyìí kò sí ńlá lẹ́bí kò sí tánà bí ṣe gbogbo nǹkan rẹ̀ yọ ṣe ẹjá kan ẹjá sọ́ra wà láì ẹgbẹ́ jà sọ ẹ̀sìn yìí di ẹ̀sìn dákàmọ́ asin tó wà dámọ̀ sí fẹ́nu ẹjá gbìyànjú ká wádìí bó lànẹ́bí ṣe ṣe gbogbo nǹkan alẹ́dẹ́sì kọ́ sí yà nẹ́bí ṣe ó bá nẹ́bí láyé lọ́pọ̀lọpọ̀ ọdún ó ní bá nẹ́bí ti ṣe ó ní ẹjá lọ wádìí pé bó lànẹ́bí ṣe máa ń ṣe ó ń kálukú yí ẹjá dúó sínú ilé bó ṣe mọ́sálásí rẹ̀ lólè lọ ni kò sí láì níbẹ̀ lọ sí mọ́sálásí bó ṣe ń lè rọrọ̀ dúó sí dúó sínú ilé rẹ̀ mọ́ bẹ lọ́rùn bá lọ́pọ̀lọpọ̀ mọ́ ṣe ìbádà èyí ò ní bẹ lọ́rùn láti pèyẹ kọ́lọ́run bá kó mọ́ gbà lọ́wọ́ yẹn takùtì ọlọ́run bá lọ́rùn mọ́ bẹ lọ́rùn bá tààrà àìmọye bùkátà ta ní síwájú ọlọ́run bá bẹ̀rẹ̀ yóò ti wá máa gbàgbà pé wọ́n máa jẹ́ wọ́n máa fi hàn jẹ́ alága alága ẹ̀lẹ́dàtúlù kọ́dírì ẹ̀ máa gbàtàdá máa kagbádá lóru máa jẹ́ alága kí lálága tó ń bá kàkiri tó dùn sí mi rẹ̀ kọjá alága rẹ̀ kọ́ máa bẹ́ lọ́n kọjá alága tọ́lọ́ lọ́run bá kọ́ máa bẹ́ lọ́run bá tààrà ẹ máa rẹ̀ àwọn bàbá wa ti ní alága ẹ̀yìn kan wọ́n ti wá mílíọ̀n kalẹ̀ aláwọ̀ àgbà òru lọ́nu fa bí táà ti ń ṣe èrè gbé òru ṣe lọ

wọ́n sì pa ọmọ ọlọ́mọ kódà ní agbolé wọn ní wọ́n pa sí ìgbà tó sá wọ́n sì yé ọmọ agbolé wọn wọ́n sì lọ gé orí rẹ̀ wọ́n sì gé oúnkálukú sì wọ́n bá ti ẹ̀mọ́wọ́ wàláì níbi ẹ̀rọ àkọ́kọ́ bá dúró lé tí ń bẹ lọ́hùn bá ṣé yóò ni ẹni tó mápámápá ẹni tó mú àyè pamọ́ ọkùnrin máyè pamọ́ ọkùnrin ẹni tó mójú mójú wà láì mọ́ kọ́lọ́bà bọ́ra wọ́n pé pàtì ẹ̀ mọ́ra ni wọ́n pe mọ́wọ́ ni àtàn sí ara ni àwọn àbá náà ń pín wà láì àwọn àbá ń pín náà àwọn àbá ń pín pàtì tààrà wà láì eríwà kùkù tí wọ́n mú tí ń gérí èèyàn ní kiri àwọn àbá ní tapájì fún léríwà kùkù tán mú tí ń gérí èèyàn ní ìtẹ́ mùsùlùmí kí láwọn kí ni nǹkan tá à ń sọ wàláì àwọn àbá ń lo páàtì tààrà wọ́n ń lo wàláì wọ́n ń lo páàtì gidi gan páàtì èèyàn wọ́n ń lo ẹ̀yà rẹ̀ èèyàn wọ́n fi ń ṣe nǹkan ọlọ́ọ̀bá ló sànú wa láwùjọ wa yìí àti àti wàláì àti bọ́ sọ́wọ́ tí ó ká bọ́ sí láwùjọ wàláì àwọn ọmọ wa ẹ̀rọ máa báyàn tí n bá fi lè rí oúnjẹ làbíkà tó bá ti kó dárúgbó báyìí wàláì mọ bẹ̀rù wọn tó nǹkan

so ẹmọ nǹkan ẹni wàhálà ẹ̀sọ́ fáwọn àbá nǹkan kan gbórí àkáǹtì ìwé àti tí ẹmẹ́lẹ́ wọn jáde bẹ́ẹ̀ bá ní bá pàtì yẹn bẹ́ẹ̀ ẹ̀fọ́ ọlọ́mí mú pé kò sí pàtì yẹn nínú àwọn nǹkan tó wà ẹni oríjìnà gẹ́gẹ́ yàtọ̀ fún fẹ́ẹ̀kì ilé ìtẹ́lò gẹ́gẹ́ tẹ́ gbé pamọ́ ẹni kẹ́gbé jáde àṣírí ọlọ́run sàánú so tó bá yẹ tó bá yẹ láti kọ́dí iná ọmọ tó bá ṣe jọ náà so àìmọye ọmọ tó ń wá káàkiri fẹ́ pé ọlọ́run ọ̀nà rẹ̀ ti jìn ọ̀nà rẹ̀ ti jìn náà ebi ní àgbàjì ń ọmọ tí ọmọ ẹ̀ ń tán pa yóò péré ní mẹ́káníìkì ní ló péré

ọmọ ọlọ́mọ ọmọ kékeré wọ́n sì pa òbí bàbá ọmọ tí mo wí mọ̀mọ́ kọ̀ báláǹsì mọ́ tó fi pa ọmọ ẹ̀dẹ́ ni ó padà padà sẹ́dẹ̀ ọjà wèrè gbẹ̀yìn ni kọ̀ báláǹsì mọ́ torí wọ́n padà pa kéèsì yọbọyọbọ àbáàtọ̀ ń padà ń gojí ìbù lẹ́yìn rẹ̀ wàlá ní padà ń gojí ìbù ni bàbá ọmọ ni ó ti pa bàbá ọmọ lápasáyé kí ẹ̀ mú ọmọ ọlọ́mọ kó sì pa á nítorí pọ́wàá wo fídíò lẹ́nu àgbò tí yẹn wo fídíò ó sì pa ọmọ ah, ó sì kún ah, ẹ̀dàpẹ̀ bèèrè bèèrè mi ilé ìfẹ́ bí tóbi àwọn àfá ìwà láì wàlẹ́ òsàlá so bẹ́ẹ̀ ni wọ́n ní pé ìbàdá ń sọ̀rọ̀ sí pẹ̀lẹ́ kan pé ọ̀rọ̀ ìwà nínú ọ̀rọ̀ àwọn èèyàn lọ́jọ́ gbìdà kìyàmọ̀ ìwà nù wàhálà so wọ́n sàlàyé fún wa àdísà náà fi sàlàyé fún apá àwọn ìran èèyàn méje kan bẹ àwọn ìran méje kan bẹ tó ẹ fún wa nù bògì tún bògì alára ṣe lọ́dọ̀ ìlà kìí àmọ́ wọ́n ní ṣe ní ààyè yìí náà ní ṣe níbi ìṣẹ̀lẹ̀ yìí náà ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni táwọn èèyàn bá wà nínú oòrùn tó ń pa wọ́n ẹni tí ogun ọbẹ̀rẹ̀ sí ó mú ojúgun bẹ ẹni tí ó mú kún bẹ ẹni tí ó mú dé bẹ ẹni tí ó mú dáyẹ tí ó mú dẹnu bó ń kálukú rẹ́sẹ̀ rẹ̀ bá ṣe pọ̀ tó ní oòrùn tó ní agbára oòrùn sùn mátàrí ọlọ́ọ̀bá ilé tó tó wá ká gbogbo gẹ̀gá tí ń lé nílẹ̀ yóò tó wá ká kú ẹ́ tó ní agbára gidi gan àmọ́ àwọn anẹ́bìsọ̀ lọ́sàn tó kọ́yẹ pé àwọn ará èèyàn méje kan ni àyè bá kí àwọn ìgbà nù wà àríwísọ̀rọ̀ tó ọjọ́ ti lọ insha Allah so abẹ́lọ́wọ̀n bá lékẹ́lá ilé tí a gbọ́ yìí kọ́nà bá lékẹ́lá kó lò ní sábàbí dáadáa fẹ́